ní òní ọjọ́ keje nínú oṣù sọ́fà oṣù kejì ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínní ogójì ìjọra tànàbí sallallahu alaihi wasallam ṣe salamu alaykum wa rahmatulahi wa barakatu. ní ọ̀sẹ̀ tó kọjá ṣáájú jùmọ̀ yìí ibi tí a bọ́rọ̀ dé òun náà lẹ́nu ọ̀nà àbáwọlé ọgọ́rùn-ún mẹ́rin àti mọ́kànléní ọgọ́rin kápọ̀lẹ́ rí wá pé káyọ̀fà nẹ́sàlẹ̀ àyà tó ṣìjà àyà ṣìjà bóòlù ìsọ̀kalẹ̀ àwọn hadithi wa ìyẹn hadithi Anas Malik radiyallahu ta'ala anhu ó ní òun jẹ́ ọmọ ọdún nígbà tá a nàbì sallallahu alaihi wasallam tó Madina mo jẹ ọmọ ọdún mẹ́wàá nígbà yẹn àti wípé àwọn ọ̀yá òun ni kó máa lọ sí fídímà nẹ́bì sallallahu alaihi wasallam àfáwà Anas Malik radiyallahu ta'ala anhu wọ́n ní máa wá ṣe fídímà fan nẹ́bì tí ń bá amúgbá máa wò fún odidi ọdún mẹ́wàá obìnrin pa nẹ́bì sallallahu alaihi wasallam ń jáde láyé mo di ọmọ ogun ọdún gbà yẹn àfáwà Anas Malik radiyallahu ta'ala anhu onímí ni mo wá jẹ́ni tó mọ̀ jù nínú gbogbo èèyàn bíṣà ní hijab ìṣesí hijab ìgbà àkọ́kọ́ ẹ̀wọ̀n tó kọ́kọ́ sọ̀kalẹ̀ òun ni ìgbà tí nígbà tí àyà hijab kọ́kọ́ sọ̀kalẹ̀ òun ni bàtà nàbì sallallahu alaihi wa sallam ní ọ̀fẹ́ zainab àárọ̀ ọjọ́ tó di ọkọ̀ fún zainab ànábì sallallahu alaihi wa sallam wọ́n wá ké sí àwọn ọ̀jọ́ wọ́n jẹun lẹ́yìn ìgbà yẹn wọ́n jáde wọ́n wá fún àwọn èèyàn bíi mélòó kan lọ́yà mẹ́ta sí tí wọ́n sáà pé mẹ́wàá wọ́n ká àwọn èèyàn yẹn lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam àwọn yẹn pẹ́ wọn ò jáde ànábì sallallahu alaihi wa sallam wá jáde ó ti jẹ́ jáde Anas Malik ọdí aláwọ̀ tàlá wọ́n lè mí náà jáde pẹ̀lú ànábì àṣẹ bẹ́ẹ̀ káwọn ẹni tí wọ́n kún un lé yẹn náà lè jáde wọ́n lè ànábì rìn lọ èmi náà rìn tẹ̀lé ànábì tóbi díẹ̀ náà náà yàrá àìṣá ọdí aláwọ̀ tàlá àìṣá àyẹ̀dì sọlọ́lọ́ àtàláwá ń lérò pé àwọn ẹni tí wọ́n wà nulẹ̀ yẹn wọ́n á ti jáde wọ́n bá tún padà wọ́n ní ìmílẹ̀ padà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lórí padà tún wọlé tán Zainab. wọ́n ti tún báwọn ẹni yìí tí wọ́n tún jókòó náà nìyẹn. wọ́n lọ ní sọ̀sọ́lá tún padà ìmílẹ̀ tún padà tó fi dẹ́nà ọ̀nà yàrá Aisha radiyallahu ta'ala anha. àwọn alérò páwọn ènìyàn ti jáde. wọ́n lọ ní sọ̀sọ́lá tún padà ìmílẹ̀ padà pẹ̀lú ẹ̀ ó ti padà di pé àwọn ènìyàn jáde nìyẹn. wọ́n lọ ọwọ́ àfìgàgá sáàrin èmi àti ẹ̀ wà ń tilà ìjáàbù ni wọ́n ti sọ àyà ìjáàbù kalẹ̀ ní ẹ̀. ẹ̀rí hadithi yìí gbé wa lọ síbi láti lọ mú tàn Zainab bint Jahsh min ummahati muslimin tàbí mú tàn wọn wá radiyallahu ta'ala ẹ̀rí hadithi yìí rí kọ́ sọ nípa. nínú àgbọ̀ yìí tá a bá ń bẹ ọsọ nípa sọ̀kalẹ̀ àyà ìjà pẹ̀lú fẹ́ńgbà tá nẹ́bí sọ́lọ́lọ́ àìsọ́lá tí wọ́n fẹ́ sẹ́lẹ̀ òní tìjà sí. àti pé kọ́dà tó bá ń bẹ̀ òun ni wípé kò sẹ́tọ́ kéèyàn pẹ́ kéèyàn ju pẹ́ sẹ́ni tá a yọ̀ǹda fún kíkọ́ wọlé olùmọ̀kòsùtà kọ́ wá wọlé kọ́ wá ju pẹ́ kọ́ má jáde olùmọ̀kòsùtà báwọn ẹ̀ tó nílé tí òfin ní jẹ́ kí wọ́n lè ṣe bùkátà àwọn tí wọ́n bá fẹ́ ṣe. bákan náà ẹni tó bá jẹ́ onílé kọ́sà tó fẹ́ nìyẹn yàní kọ́sà fi hàn yí pé báwọn ẹni yìí ṣe jókòó sí ìwòyí wọ́n ti wúwo lọ́rùn láì ní sẹ́ gbàyọ̀ǹda lọ́wọ́ àwọn ènìyàn pé ẹgbẹ́ mi fẹ́ jáde ó fi sàárà wí fún wọn. tí wọ́n á fi gbàgbọ́ yé sọ́dọ̀ àti àwọn náà lè fi kájú jáde kó lọ́dọ̀ rẹ̀ nínú ọ̀nà àbáwọlé tí àwa wọlé sí léde àwọn náà nínú àbáwọlé ọgọ́rùn mẹ́rin àti méjì ní ọgọ́rin ònìbáàbò àwòrán ti sálà ẹnu ọ̀nà tí ń sọ nípa àwòrán ti sálà àwọn yòówó mẹ́ta àwọn yòówó mẹ́ta àdìsí àkọ́kọ́ tá a kà nù báàbò wọn náà ní. حديثي ẹgbẹ̀rún kan ليني هذا àádọ́ta one في الكتب two. يعني حدثنا عبد العزيز بن عبد الله حدثنا عبد العزيز بن عبد الله قال حدثنا إسرائيل بن كعب الصالح بن غسان بن ابن شهاب قال سالمة بن مالك القرعي أنه قال ركب إلي عبد الله بن سويد أخي كان حارثة من الحارث يسأله عن العورات الصلاة وكان يعمل به فقال ما تريد فقلت أريد أن أعمل به فقال إذا ودعت إذا ودعت ثيابي من الظهيرة لم يدخل علي أحد من أهلي بلغ الحلم إلا بإذني إلا أن عنه فكان أدعوه فذلك مثله ولا إذا طلع الفجر وتحضر الناس حتى صلي الصلاة نعم يصلى الصلاة ولا إلى صلاة العشاء وتعرف الثياب حتى النام آري حديث يني يعني حدثنا عبد العزيز بن عبد الله عبد العزيز بن عبد الله حدثنا حديث إبراهيم إبراهيم بن سعد هنا لا تدع صالح بن كيسان لا تدع بن شهاب لقد ثعلبة بن أبي مالك الكرزي قال تدع ركب إلى عبد الله بن سويد أكون كلا صدى عبد الله بن سويد لكم بني حارثة بن الحارث الله كيري نقا العورات الثلاث سلام داقون صوت النور ìpè yòówó mẹ́ta ọlọ́dẹ̀rẹ̀ àlàyé ẹ̀ ọ̀gá náà yà àná lóbi hìn ọjọ́ ẹni tí máa ń ṣiṣẹ́ tọ ọ̀rọ̀ yòówó mẹ́ta yẹn ọ̀kọ́ lẹ́mọ́ sórí ìyẹn wá béèrè pé kí ló fẹ́ níbẹ̀ ni èmi náà fẹ́ máa ṣiṣẹ́ tọ̀ ni ọwọ́ àtọ́wá yìí pé ìdáwádá àtúnṣe yá bí mìnàzọ́ hìrọ̀ tí mo bá bọ́ aṣọ mi lọ́sàn ìyẹn lásìkò àyílà. لم يدخل علي أحد من أهلي بلغ الحلم إلا بإذن ẹnikẹ́ni ò ní gbọ́dọ̀ wọlé tì nínú àwọn ará ilé mi tó ti pẹ́ nìyẹn dẹ̀ ti ń lálàá ó ti bàlágà débi wípé ó ń lálàá pé ń bá obìnrin ṣe lójú rẹ̀ kò ní lè wọlé tì kódà rèwé lódì kejì ń lálàá pọ́kùnrin bóun ṣe òní lè wọlé sí ilẹ̀ àbí ìdùnnì àfi pẹ̀lú yọ̀ǹda mi ìyẹn lákòókò àyílà nígbà tó rò bá ṣe ọba lágbára yẹn. ilẹ̀ ẹni àdé ọ̀wàgò àfi tí mo bá tún pè lókù tọ́wá yẹ fún lọ́fẹ́ wọlé màá yọ̀ǹda o tí mo bá tún pè náà nǹkan ṣe mọ̀ pé ọ̀yọ̀ǹda náà ẹni tí mo pè èmi mi mo ní kọ́ wá ìlú àdékùn lọ́jà wọlé ọ̀dà ẹni ká ìdùnnù ìyọ̀ǹda ẹ̀ nìyẹn wọ́n fi hàn pé ọ̀rọ̀ méjì ni ìyọ̀ǹda ẹ̀ ìyọ̀ǹda kí ìyọ̀ǹda fún báyàgbà tó ní bùkátà lọ́dọ̀ mi ọwọ́ abọ́ sásìkò tí oòrùn tóòrùn bojú yẹn ẹ àkàìlà àkàìlà ẹ̀ èmi ti bá sọ wípé ooru yìí máa mú pọ̀ èyí yọ̀ǹda nítorí kó ti bàlágà tàbí kó ti pé mi mo nídìí rẹ̀ ẹ̀ wọ́n fẹ́ ránṣẹ́ ìkejì wọ́n la ìhòòhò kejì ni ìyẹn ni pé ìhòòhò lè yẹn máa ń wà lásìkò gbà nígbà tó rú ìkejì ìdàtọ́lẹ̀ àlùfẹ́jẹ́ tálùfájà rí bá yọ wọ̀tà hárọ̀ kànáà tí kálukú yíra kálukú sẹ́ńtì ẹni bí ọ̀pọ̀ mi pọn ni ẹlòmíì kò bọ́ bá dígbà kò lè má wẹ̀ ń bẹ̀ ẹ̀rí hátà tó sọ́lá sàrà táàfin kí n máa sùn bá àti lélẹ́yìn náà ẹni tó bá ti bàlágà ọgbọdọ wọlé ti ká ti fi yọ̀ǹda fún àyàfi tí mo bá ti kí ni o tí mo bá pè lókun ó ti mélòó ó ti méjì. ẹ wá rẹlẹ kẹta wọn lẹ ìdá sọlẹ ìtòlẹ àìsà ẹnikẹ́ni ò ti gbọdọ̀ wọlé tì lómi ẹ̀fà máa ń bọ̀ sọ lẹ́yìn ìṣá náà pé yẹn fẹ́ sùn. ọgbọdọ wọlé tì mí ẹni tó ti bàlágà ọgbọdọ wọlé tì mí àyàfi tí mo bá yọ̀ǹda fún àbí mo pè é lókun wọ́n wá dá àtò ìyá ẹbí lásìkò tí mo ti bọ́ sọ mi hàtà ẹlẹ́rìn tí màá fi sùn oògùn mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. ẹ rí hadith yìí nínú àgbẹ̀yìí tá a máa mú bẹ́ẹ̀ nìyí wọ́n látọ̀dá fún àwọn sùn lẹ́yìn nínú àwọn ní tafsir wọ́n ti sẹ́ra àwọn èèyàn kan náà àwọn sàábì ànábì sallallahu alayhi wa sallam yóò أن يواقعوا نساءهم في هذه الساعة ìmọ̀ ń wo ẹlòmíì láti bá ìyàwó rẹ̀ ṣe láwọn àkókò mẹ́ta yìí. lèyà kọjá sílù kó fi lè fi àǹfààní yẹn wẹ̀ ọmọ ya kúròjò ìlà sọ́lá kó fi lè fi jáde lọ sí kí ni lọ́ọ́ ti sọ́lá. fa àmọ́ràn mọ́mọ́ lọ́ọ́hùn àníyá múròlì mọ̀mìlòkì yìí ọlọ́run wá pàṣẹ fi ọjà àwọn ẹrú yín ẹ pa wọ́n láṣẹ wẹ́lì gilman allah yẹ́dẹ́kọlù àléhì kọ́ máa wọlé sí ìfì sílíkà sàá láwọn àsìkò yẹn ńlá rẹ̀ èzù àti pẹ̀lú ọ̀dà àsìkò ayé láì àwọn ọkọ onídàáfà àtọkọ sílà pé tó ń bá mú mi lọ báyàwó rẹ̀ sí ọ̀dídà lóhùn àwọn fúlàfáàtì wẹ́rẹ́wẹ́rẹ́ ni ó lè ń tọ́ bá fi mọ̀kẹ́ rọ mọ̀kẹ́ ní ọ̀jẹ̀ fúlàfáàtì lẹ́yìn tọ́lá ọba àlejò aláṣọ ibi ní sẹ́ ọkùn harsulẹ́kùn fàtú harsẹ̀kùn anẹ́sìtò fi àwọn obìnrin yín àwọn ìyàwó yín oko ní oko ríro yín ni wọ́n jẹ́ ẹ máa lọ sóko yín nígbàkigbà bọ́ bá ṣe wù ọba àjàsí kó rí ìdúró lọ́gbà ọba àgbàjòkó ọba àgbàbẹ̀rẹ̀ yìí yóò tó bá gbà mẹ́ èlùmọ́hìn ọ̀sán ti jásí pé ojú ara lẹ́tọ̀ wọlé kọ́ nítorí pé ní ìpìlẹ̀ ni bí máa bá yẹn ṣe ní kíni ọ nífùrọ̀ ẹni èpè pépè máa jà òun lẹni tí ń bóbìnrin ṣe nífùrọ̀ àbí sì ń bóbìnrin tí ń ṣàlejò ṣe ẹni èpè ni. so nípa bẹ́ẹ̀ wọ́n ní bí ṣe sí àwọn sọ̀hábà nàbì sọ́lọ́wọ́ àṣálàm rí nìyẹn ní máa wù tí wọ́n dọ́dọ̀ ẹlẹ́tọ̀ wọn láwọn àkókò yẹn ọlọ́wọ́ apàtàkì ọ̀dà àsìkò òhò nítòótọ́ ìgbà tí ọ̀rọ̀ mú téèyàn bọ́ sọ́lẹ̀ èèyàn lè gbóoru pẹ̀lẹ́ aráalé rẹ ẹgbẹ́ yọ wẹ̀ tẹ́ báyìí yọ lọ sí sọ́lá ẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́ lásìkò ṣubú èèyàn náà ẹnu ọ̀dà àbáwọlé mi ìdá tó wọlé sí báàbò akílẹ̀ rọ́júlì máa múra síhì eléyìí sọ nípa kéèyàn máa jẹun pẹ̀lú obìnrin rẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ha ẹlẹmi ò lè jẹun pẹ̀lú ìyàwó rẹ o ẹni ọlọgbẹ tí ẹ lọ́dọ̀ ni òkí ló dé nígbà tó máa lá gbogbo ká balabala tó máa dé tó wọnú àmàlà padà nítọ ìyàwó rẹ ni sọyìnà ọ̀nà yìí ń sọ nípa akili rọjòlì mọ àmúra àtìhì mọ àmúra àtìhì jíjẹun tọmọnìyàn máa jẹun pẹ̀lú ìyàwó ẹ. حديث دواء بيرنوني حدثنا الحميدي حدثنا قال حدثنا أخو موسى بن أبي عائشة رضي الله عنها قالت كنت مع كنت آكل مع النبي صلى الله عليه وسلم حلفا ومر عمر ودعاه فأكل ما وأصاب يده في ابتدعه فقال حق لو أطاع فيقم ما رأتكم عين ومثل الحجارة أنا يعني حدثنا الحميدي الحميدي حدثنا هو حديث يقوى أنا يعني سفيان سقوى لا تدع مسعر مسعر سفارة موسى بن أبي كثير لا تدع مجاهد látọ̀dọ̀ àyíṣà radiyallahu ta'ala anha àyíṣà radiyallahu ta'ala anha òní kúntó báyọ̀ ọmọ mi yẹn fẹ́ kẹ́ sí sílà fóun òní tó ń bẹ̀ sípa kúntó akulu ma'a nabi mọ́jọ́ ní tí mo máa ń jẹun pẹ̀lú ànábì sallallahu alayhi wa alihi wa sallam wọ́n fẹ́ kàn sí fún wọn. haisa mo máa ń jẹ haisa oúnjẹ yìí mo máa ń jẹ pẹ̀lú kíni o pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam alhayi wọn níbẹ̀ ni oúnjẹ ni tó yẹ kó oúnjẹ wọn mú látara sẹ́múrù àti akọ́tù akọ́tù yẹn ìran sẹ́múrù náà wọ́n sẹ́mọ̀n àti orí àmọ́ àti orí àmọ́ wọn ni wọn máa ń jẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam orí àmọ́ ni wọn máa ń mú nínú nínú yẹn ìlẹ́fọ̀ rẹ̀ wọ́n nígbà mi àlè sọ pé ní sámúrò àkọ́tọ̀ yẹn kí yẹn jẹ́ kẹfẹ́ ìyẹn fún fúláwà. ó ní mo máa ń jẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam fọmọ rọrin áwù bí wọ́n mọ̀ rùsẹ̀ kọjá nìyẹn wọ́n fi ẹ̀yìn pé ìyàwó àtọkọ ń jẹun wọ́n mọ̀ rùsẹ̀ kí ni ó ọkọjá radiyallahu ta'ala ọ̀dà áwù ànábì sallallahu alaihi wasallam ọwọ́ akẹ́sí wọ́n mọ̀ rùsẹ̀ wá jẹun ọ̀yẹ̀kọ́ àti ẹbí ìsàwọn ẹlòmíràn bá rí níyàwó akọjá báyìí báyìí yọmọ ààrẹ ju yóò kó bí gbogbo èyí yóò lè dájẹ yóò tù lẹnu lẹ́ẹ̀kẹ́rẹ́ yọmọ akọ fúló owó gbogbo owó àwọn olùwọ̀ rẹ yọmọ àgbà amúkẹ́ni. wọ́n rò kọjá anúkùsọ́lá wa pè fa àjálù wọ́n rò dẹ́jú gọ́jẹ́ o. fa àsọ́ọ̀bà tìyẹ́ dùn hó èsì báyìí. nàìjíríà ìṣàròjẹ́

a lè pè ní sẹ́lmọ́tún àlàníyà gbólóhùn tí gbogbo ayé máa ń sọ ni gẹ́gẹ́ bí bàbá kò sí bí wọ́n yé dín bàbá ní gbogbo ilé ayé láwa òyìnbó wí àbí wọ́n náà náà bí bàbá bàbá rẹ̀ ni kò sí bí wọ́n yé sísọ bàbá ní gbogbo ilé ayé bẹ́ẹ̀ ajá sí pé hàtì náà bẹ́ẹ̀ náà hàtì hàtì yẹn yàní ẹsẹ̀ wù wọ́n bẹ̀ fún ìbò léwi lábá léwi yorùbá léwi ọ̀sán tí ó léwi yàní gbólóhùn kan ní gbólóhùn yìí nígbà lágbàdo ní sẹ́ẹ̀dì kan bá gé yàn lé jẹ àbí wọn náà ló gé rẹ jẹ ẹrẹ dùn lẹ́nu ẹ sọ kí wọ́n ọ gé yàn jẹ àbí ní ẹjọ́ gbọ́ má yàn lọ́wọ́ àyẹ̀bẹ̀ kọ́ ẹgbàá wọ́n fi jó yàn wọ́n fi fàì wọ́n fi sọ pé irú bẹ́ẹ̀ ni wọ́n máa rò ṣe fi ẹ́ ẹ́ lọ́wọ́tọ̀ tó bá ti kó wọ́n lè fún wa ní àṣẹ ìtẹ̀lé kan ni ah, ẹ wà bá wọn dá tí wọ́n rò náà bá dáadáa tí wọ́n ti ẹ̀ fún wa ní àṣẹ kan tá a máa fọ́lò ọ̀yẹ̀ kó nà mọ́ ọ àti kó nà àyìnà tó ṣe pé ìyá olórí rẹ̀ ìyá ta ẹ lápọ̀lé yìí ojú kì wọ́n ti máa rí bá a ti rí débi pápá àfọ̀kẹ́yìn lọ́wọ́ báyìí wọ́n dẹ́ sálà lè fi jáàmù wọ́n lọ́wọ́ ti sọ̀rọ̀ hijab kalẹ̀ èké ó sì ti dópin ládùn nínú. kábà àjò tí wá lè mọ̀ gẹ́gẹ́ bí sheikh Albani rahimahullah ta'ala ni wọ́n ti sọ wọ́n lè tẹ̀rí hadith yìí ọ̀sàtàkọ̀ hadith Zainabu tá a kà tẹ́lẹ̀ lọ́rọ̀ tó ti ṣáájú tọ́ra lè kó méjèèjì pọ̀ pé aya hijab ó sọ̀kalẹ̀ nítorí ìtọ̀rọ̀ yá wa Zainab ó tún sọ̀kalẹ̀ nítorí ọ̀rọ̀ yìí wọn nírò ẹ̀kọ́ ńlá ayé Al-Qur'ani dáadáa tó fi kó kún fàtí ń bẹ fún iṣẹ́ yọ̀kan wọn lọ́pọ̀ sọ nítorí bẹ́ẹ̀ ká fa àwọn àdéhùn yẹn pọ̀ ká má wulẹ̀ dára wa náà ibi ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ alèmúdìyàwó agẹ́nẹ́gbò bẹ́ẹ̀ ìgbé ńgbà táwọn èèyàn wa jẹun tó tí wọ́n kọ̀ sí wọn jáde mọ́ ànábì ti di wò kọ́ yẹ kí wọ́n jáde wọn jáde ó ń tijú kò dúró gbẹnu bá wọn sọ̀rọ̀ ọlọ́run wá sọ̀rọ̀ hijabu kalẹ̀. ìṣẹ̀lẹ̀ kejì yìí náà tún wọlé pípé ńgbà káàdínẹ́bì sallallahu alaihi wasallam tí wọ́n jẹun pẹ̀lú àyìnṣà ìyàwó wọn radiyallahu ta'ala anha wọ́n mọ̀rù pẹ̀lú wọn ọwọ́ àyìnṣà papọ̀ mọ́wọ́ àfáwà Umar níbi àwọn oúnjẹ. látara abẹ́ ọlọ́wọ̀n fẹ́ kúrẹ́ ọwọ́ ayé mọ́ pẹ̀lú àbámọ́dá tí wọ́n mọ̀rù dábàá tó ṣe déédéé ń tọ́lọ́ ibi tá a bá rí àṣẹ kan tá a máa fọ́lò ni pé fáwọn ìyá ìyá àkànní máa rí wọn sójú rẹrẹrẹ báyìí wọn débi wípé àwọn àjọba kan wọn bá wò kan náà wọn máa tẹra wọn. ọlọ́run bá sọ háyà ìjáàbù kalẹ̀ ọjọ́ tẹ́lẹ̀ méjì hadith mi sunni níyẹn náà lálàáfíà wọn ni hadathana ismail bùnà abi uwais. قال دخل خالد بن الحارث ورافع بن بقير الجهني الصالح بن الحارث مولى بن صليبة بنت قيس وهي خالة وهي جدة خالدة بن الحارث أنه جميعها تقول واختلفت يدي ويد رسول الله صلى الله عليه وسلم من الواحد. أوكي توكيل. قال حدثنا إسماعيل بن أبي فويس إسماعيل بن أبي فويس حدثنا في حديثه هو قال خارجة حدثني من الحارث ينا صفومي من رافع قم يقول لن يجي خارجة يقول من دوما تري تعود وقوم لن يجي بيو قال حاتو أقولين سامتو أقولين قال هي بيو رضي داتو أقولين ọ̀bọ̀dé bẹ́ẹ̀ káàlì jásù ọkùnrin ni ọ̀bọ̀dé bẹ́ẹ̀ eléyìí ni wọ́n pè ní kíni ọ mọ anẹ́tò làwùrẹ́ yìí o ha ṣùgbọ́n wọn kò sẹ́ kẹrù mọ àìnáwí jù wọn bẹ́ẹ̀ tiri bẹ́ẹ̀ tàbá ní káwọ gbólóhùn rẹ̀ abòdì lọ́dí bẹ́ẹ̀ ní tàbá ní káwọ ìtumọ̀ olófò àkọ́ni kò sáà àríjọ́tú wàrọ́kọ́tú lẹ́yìn náà máa ń gbọ́ wàrọ́kọ́tú gbónú nẹ́wọ̀fàlì ọ̀rẹ́ tíkẹ́tẹ̀ rẹ̀ àwọn ikọ̀ yẹn pọ̀ bẹ́ẹ̀ rárá. خارجة وما حارث بن رافع بن مكيس الجهني لقد سالم بن سالج مولى أم الصبية بنت قيس ولولا أن قوله أصبح جدة خارجة يا يا خارجة ومحارب ó lóun gbọ́ dáhìn sá sọ wípé ọwọ́ èmi àtànẹ́bí pàdé nínú gbàgbé alimọ́fẹ́ ọ̀rọ̀ hijabu yẹn sá là ń sọ lọ ọ̀rọ̀ hijabu yẹn là ń sọ lọ hijab àwọn kan ò pé kí ni wọ́n ń pè ní hijab sábà lọ́wọ́ ní alukur'an ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba subhanahu ní sọ́tún ahzab ayah fifty nine aláwọn ni yà ayé hànẹ́bí. وقل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن الله ده إلى النبي صفوا ويهود صفوا ọmọbìnrin rẹ sọ fún àwọn ìyàwó àwọn onígbàgbọ́ òdodo yudnina alayhinna min jalabibihin kí wọ́n gbé kíjìlì bá bọ̀ àwọn kó ṣe kí ni ọ̀ kọ́ balẹ̀. ذلك أدنى أن يعرفنا ìyẹn gẹ́gẹ́ ló súnmọ́ bẹ́ẹ̀ ká mọ̀ wọ́n mọ̀ bó ti yẹ ká mọ̀ ìyàwó onígbàgbọ́ òdodo nìyẹn pẹ̀lá yuzayin láàbẹ̀ nínú ẹwọ́ kọ́wọ́ sí wọn àní kó sùn dábàá wọn. ọ̀gá ni lọ́hùn wọ̀fúrán rahima. torí bí ọlọ́run ọba ń kọ́ aláforíjì ni tí máa ń sìkẹ́ sọ́tún ẹ̀xám náírà fifty nine. tábàtú lọ sínú sọ́tún náà sọ ìgbé yẹn ń tọ́ka sí hijab ọlọ́run wàlá yubdina zinatahun illa ma zahara minha wọ́n fi gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ wọn hẹ̀ àdéhùn tó bá hẹ̀ ń bẹ̀ kí ẹsẹ̀ báwọn ni wọ́n ti kíni ni wọ́n fi hẹ̀ ọ̀hẹ̀ fúnra rẹ̀ ẹ̀rí sọ́ọ̀tún nùrù thirty one nínú àwọn àyà hijab òun náà tún ni ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ̀ ń sọ yìí pé ya bani adam qad anzalna alaykum libasa ẹ̀yin ọmọ alẹ́ bí adam ọlọ́run lòun ti sọ àsọkalẹ̀ fún yẹ̀wò ìwárí sawatikum tí ó bòyò òhòyìn wọ̀ríṣà àtìyẹ wọ̀lìbáṣu taqwa adípàtọ̀ fáyọ ọlọ́run ọba gan ni yóò gaali kàkẹ́yò ìyẹn ló lórí jùlọ. ẹ̀rí bákan náà àwọn ilé ìtajà ìwọ̀n ẹ̀rí ìtẹ̀jáàbù àwọn nǹkan tó jẹ́ ẹ̀rí ìjáàbù nìyẹn ẹ̀rí pa wá dá kan nínú àyà yà tó yẹ nínú àlè iná mi ń jẹlá bìbì hìn kí wọ́n jẹ́ kí jìlì bá bu wọn kó ṣe kíni o kọ́ balẹ̀ wọ́n jẹ́ ọ balẹ̀ obìnrin pé ìpínlẹ̀ àyẹn kí a sọ obìnrin ọ̀kẹlẹ̀ yẹn dandan ni kì í ṣe pé sọ́ọ̀sì lèyẹn máa fi sọ̀pọ̀tì ẹ̀ eléyìí bẹ́ẹ̀ lómi ọmọ àlọ́ ọjà ti pé nígbà tó ń kú sẹ́sẹ́ tó ń fún wọn máa lò sọ́ọ̀sì táwọn ọmọ sọ́ọ̀sì lò sí dẹ́dẹ́ ni sọ́ọ̀sì ni yìí wàá lò yẹn láti tún fi jàǹfààní ẹ̀dẹ̀ tẹ́sí tún wá nípa kí ni ọkọ lè láǹfààní àlùmọ́tò alálùkù fàyè tàbájú lọ tábà wà nù afẹ́rẹ́ òtútù tó lágbára wàá lè wọ sọ́ọ̀sì ní àtàárọ̀ fún odidi ọjọ́ gan olùdó wa bẹ̀rẹ̀ sí ní kà níbi àlùwàlá àkọ́kọ́ tọ́já níbi ìrúndà àkọ́kọ́ sí ló ti bẹ̀rẹ̀ sí ní kà tọ́ba dẹ̀ jẹ́ arìnrìn àjò wà á lè jọ mẹ́ta bẹ́ẹ̀ àǹfààní tó tún wà níbi ọ̀rọ̀ ìgbọ̀nsẹ̀ nìyẹn ìpè tálùwàlá rẹ bá ti ń jẹ́ báyìí òun sàlà ládẹ́sẹ̀ báyìí òun níṣẹ́ ìyọ́ lẹ́sẹ̀ wà á kàn pa ni sọ́ọ̀bìnrin yẹn ni pé wà á fomi pa ni sọ́ọ̀bìnrin pé tọ́ọ̀tì yẹn kìí ṣe bóun ni ó wà nínú ìmúra obìnrin bí kò ṣe pé ìdílé ìjẹ́ká sọ̀kalẹ̀ dẹ́dẹ́ yẹn kankan àṣẹ ọlọ́run ni bàbá ni adìnnà yóò ní kó mu súnmọ́lẹ̀ ìrẹ́gbẹ́ wa ni ọba ti lè kú kalẹ̀ fẹ́ mú sọ́ọ̀sì kó fi kíni òkú sọ́kọ́ọ̀sì ẹ̀ yọrọ̀ wàá tún já nfààní mi pẹ̀lú sọ́ọ̀sì mi àgbọ̀dọ̀ jẹ́ kí ìyẹn kó jẹ́ ká gbàgbé kíni o kó jẹ́ ká gbàgbé ohun tó jẹ́ ẹ̀nà ọ̀sùn asúnù òun ni kóbìnrin kó dá sọ rẹ̀ kó ṣe kíni o kó balẹ̀ dẹ́ẹ́dẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba subhanahu wa tọ́lọ̀ sọ pé nínú àlè iná mi ń jẹlẹ bíi bìhín tí wọ́n jẹ́ kí aṣọ wọn yẹn kọ́ balẹ̀ dẹ́ẹ́dẹ́ alìsílbà òun náà ní wọn tá a lè pè ní aṣọ ọ̀bùra aṣọ àdàbòra ní jẹ́ aṣọ àdàbòra yìí wọ́n kàn fi ẹ́ bí hàn obìnrin máa ń gbé lórí ẹ̀wù rẹ̀ tọ́wọ̀ lórí àwọn aṣọ rẹ̀ tọ́wọ̀ ọ̀rọ̀ yẹn gbé adé rẹ̀ lórí àwọn aṣọ rẹ̀ tọwọ́ wàá ṣe bẹ dandan ní jèlè báàbò yẹn dandan ọ̀rẹ́ yẹn ni bó ṣe wá nù hadithi Ummu Atiyya radiyallahu ta'ala anha wa ardaha Ummu Atiyya ó ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi ọ̀pá wa láṣẹ wípé ká mú àwọn obìnrin jáde àwọn obìnrin tí wọ́n jọ́ mọ́gé àtàwọn tó wà nínú ilé sọ kódà àwọn tó ń ṣàlejò ká fún ọ lọ sí èdè bóyá àrùn ọdún jágà ni àbọ̀dún léyà ká mú ọ lọ bẹ̀ ẹ̀rí èmi dé àwọn ẹni tó kẹjẹ mi ti ń ṣàlejò wọn àyẹ̀ bá wọn ò ní kírun bẹ̀tẹ̀ àwọn ní ọ̀gẹ́ ní àdúrà tí mo mú máa ṣe nígbà tá a nẹ́bí sọ́lọ́lọ́ àtàláwá sọ pé kán jáde wọ́n dẹ̀sí bímọ àtúntí yá àwọn mùsùlùmí pé tẹ́tẹ́ ní jìlìbáàbù òǹbí mi kọ́lọ́n kọ́ máa kéke àìsíta ìmọ̀ kẹ́yìn kọ́ máa kọ́ máa fàbínú ọlọ́run fún òǹbí mi o kọ́lọ́n kó ṣe sùúrù wọ́n á ti pé nfẹ́ lómi ọmọ àmàpájánú títí ọmọ abínú sí ni pọ́mọ rẹ lo aṣọ àdàbòrà gbàgẹrẹ lórí pọ́mọ sí ọ̀rẹ́ yẹn ọlọ́run ọba sùhánù kọ́lọ́n kọ́ bá mi rọrùn bí àwọn òǹbí bẹ́ẹ̀ tí wọ́n bá kọ̀ nípa ohun tó jọ́ra yẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀rẹ́ yẹn ni. àgbọ́yé rẹ̀ yé wa gbọ́ràn yẹn ni nínú hadith Ummu Atiyya yìí radiyallahu ta'ala anha. ìyá yìí wá sọ fún anabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìbéèrè ń jọ yẹn. ìpè ìkọ̀ọ̀kan tó wá máa ń bẹ tó ṣe pé kò yé ní jìlè báàbò àtọ́rẹ̀ yẹn ni wọ́n ti mọ̀ tẹ́rù sọ̀tẹ̀ fóbìnrin yẹn kóun náà lọ sí yídì láì wọ aṣọ ọ̀dàbúrà gbàgẹ̀rẹ̀ tí ó gbé lórí àwọn ẹ̀wò rẹ̀ ẹgbẹ́ mọ́sẹ̀ sàlàyé rẹ̀ ẹ̀wọ̀n tó ń pè ní al-jilbab ọ̀hún ní al-mala'ika aṣọ àdàbúrà ó lè fi taltahifu bihi al-mar'atu fawqa thiyabiha obìnrin máa fi ṣe àdàbúrà lórí àwọn ẹ̀wò rẹ̀ ẹgbẹ́ bá dé lórí àwọn aṣọ rẹ̀ wọn lọ́ba wa. ọmọ àti ìyàwó àti àtẹ́bí ìjọ yẹn sallallahu alaihi wasallam ní kíkọ́ ọ̀kẹ́ wa òye máa sọ̀rọ̀ àti níjì lìbáwò ọ̀làzọ̀ àdàbúrò àgbàgẹ̀rẹ̀ ni mi dábì gbé tẹ́tẹ́ ni àgùnsálá ni kò sí kò sí àwíjàre fẹ́ nìyẹn nítorí bí ha ó tó ha kọlọ yá ewu ni o. tẹ́lifí fẹ́ jáde ta ìró èdè jìlì bá bo dàgbọ́ra ó ní mẹ́mbì Ah, odò àdínì ni kéèyàn pé roníjì lè máa kú o odò àdínì olódò àdínì lẹ́nu wá pé irú àti bùbá yìí náà jì lè máa kú ni olódò àdínì ló ń tọ̀ nítorí pé ó pe ara rẹ̀ mùsùlùmí láti pé ọlọ́lọ́dọ̀ àdínì. so nípa bẹ́ẹ̀ alùpùpùsálà ní dẹ́ndẹ́n ni kọ́ ya lọ ya ìwò yẹn lọ́dọ̀ kí ni ó ó ha bẹ́ẹ̀ ni ó ti máa kílé àti wáyé pé dandan ni gómìnà lo jìlìbà tó bá fẹ́ jáde lọ ṣe bùkátà àti tó bá wà ní olé lókun. hátà jìlìbà bò yín lílo gan bìtì hákì sọlá tó bá fẹ́ ṣe sọlá àlò àlò kìmọ́ọ̀rù náà àti dẹ́rẹ̀ aṣọ mẹ́ta ni sísẹ́ àwọn sálàfù ni agbóbìnrin tó ṣe sọlá àlà hákù sọlá ìwọ̀ọ̀rùn ni ọwọ́ àná asaro afa abdullahi ibn umar radiyallahu ta'ala anhu atafa umar ga àti àtàríyàn ìjẹlẹ ibn sirin rahimahullah wípé ìṣesí àwọn obìnrin ìsáájú rere wọn ni bí wọn fẹẹ ṣe sọlá àkùsọlá wọn ni bí wọn á lọ wọn á lọ aṣọ mẹ́ta á lọ dírẹ aṣọ àwọ̀tẹ́lẹ̀ yóò gbé ìdábòrá sí yóò sì gbé bòrì lórí wọn fẹẹ ṣe sọlá àkùsọlá aṣọ mẹ́ta yẹn wọn máa lò. sọ bí ìyẹn ti tún rí nìyẹn. bákan náà nínú mọ́ra obìnrin ọ̀hún náà ni kò lò kìmọ́ọ̀rù kìmọ́ọ̀rù yìí òun ni kìtọ́ọ̀rù rà ń tọ́ máa fi borí àti ọlọ́run ọba subhanahu ọlọ́run ni wọ́n lè yẹn dúró ná bìkúmùrì hìn ná àìlẹ́ jòyó bíhìn kí wọ́n lò borí wọn ọyọ pé ìbòrí yẹn yóò kó ní gbogbo ẹgbẹ́ wọn ìbòrí nìkan lọ máa dúró orí wọn tàbí wọn kí ni wọn ń pè ní fìmọ ẹrí ìyẹn ní gbogbo obìnrin bá fẹ́ jáde á lo méjèèjì àwa já sí pé ìmọ̀ọ̀rù yẹn lè ti ṣáájú torí pé jìlìbáàbù ńkọ́ ọmọ àgbé lórí ìmọ̀ọ̀rù. torí pálá yìí yọ padà kílẹ̀ àtiwá yìí pé ẹlẹ́yọ̀ gẹ́gẹ́ ló sì dájú. torí pé ètò lò látòkè délẹ̀ lẹ́yìn nìkọ́ọ̀bù nìtajọ́ wà bẹ́ẹ̀. nítorí pé àlàyé tí wọ́n ṣe nípa ìmọ̀ọ̀rù ni pé tẹ́lifásùl ìmọ̀ọ̀rù àtùlìjìlìbáàbá àlẹ́ ìmọ̀ọ̀rù yóò gbé ìdàmọ́ra yẹn lórí ìmáà lórí ìbòrí. ẹ̀rì òun lè yí sí mọ́sán lẹ́ẹ̀kan níbi tó bẹ̀rẹ̀ bá fẹ́ kírun kó kírun fìtírí ìyá aṣọ alẹ́ mọ́ra wẹ́lẹ́sìmọ́ àti borí àti aṣọ ìdàbòrà káwé àgbà hakusọ́lá. kí ló ń gbé ní dìrẹ̀ dìrẹ̀ òun lọ sọ àwọ̀ tẹ́lẹ̀ yẹn òun lè yí tó bẹ̀rẹ̀ máa wọ̀ tó ṣe pé ọ̀sẹ̀ ìgbéjì lè bá gbélé lórí ìbéèrè ẹ̀nìyẹn wọ́n lè yẹ máa bu ara obìnrin láti bí èjìká rẹ̀ délẹ̀ tí ọ̀fẹ́ dàbí àgbékọ́ báyìí òun ni wọ́n pè ní bẹ̀rẹ̀ èyí máa rù òun ni ó borí tó ìgbéjì lè bá bọ́ wà wà ní orí rẹ̀ lè máa wà lórí rẹ̀ ẹ̀rí ẹ wá rí jìlì bá bù fọlọ́wọ́n bá pàṣẹ ipe yìí mìíràn àlè ìhìnnà mí jàlá bìbìhìn. ìpè kí wọ́n jẹ́ kí jìlì bá bù wọn kó ṣe kí ni ọ̀ bá a lẹ̀ dẹ́ẹ́dẹ́. jìlì bá bù yìí ọlọ́wọ́n máa jẹ̀ alákọ̀ọ́kọ́ jìlì bá bù téèyàn bá lò ọgbọ́dọ̀ jẹ́ ìdí okòó gbọ́ ara tán kò ní yọbi kankan lẹ̀ lára ìlìbáàbò téèyàn ọba lò òun gẹ́gẹ́ ọgbọ́dọ̀ jọ́sùn ẹni pé àwọn obìnrin ti yí gbogbo ẹ̀ padà báyìí. ètò ìgbé tí wọ́n bá wọn bó ti jẹ́ fúláàkì yẹn gan náà ọ̀daràn gidi gan áfíyèsí. àwọn ọ̀daràn aláàrẹ̀ lọ́gàn yóò gbé irú súnà ọ̀rẹ́ yín ṣe ẹ lọ́wọ́ àwọn ẹlẹ́yà bẹ̀rẹ̀ wọ́n bá jáde báyìí ọmọ kó fi jáde ṣé dáadáa wá nìyẹn ọ̀rọ̀ di àtòdíjẹ́ tóbi bá wà nù ilé ọkọ òun ló jẹ kó ṣe gbogbo pẹpẹ fúru gbogbo ìmúra jẹgbẹ gbogbo ọba di òdì kejì ọba jáde pé tọ́ba fẹ́ jáde báyìí ni ó tún múra gbogbo ìjẹgbẹ ìyẹn kí ó tún áwò láàrin àwọn obìnrin ta ẹgbẹ ọmọ kí ni mo ní ọlọ́gbìn àti àlọ́ lọ gbé wáyé ká ẹ̀yin orígbọ̀ jáde ni ìyàwó rẹ̀ yẹn náà ni èyí tí máa ń ṣe pàlàpàlà tọ́ba wà nù ilé yẹn náà ni tí ó rún àlùbọ́sà àti tòmátò sára òun yẹn náà ni òun ló dàbí kọ ọ̀dà mọ̀mọ́ jìlìbáàbù yẹn ọgbọ́dọ̀ jẹ́ zina bó ṣe jẹ́ aṣọ ọ̀dàbọ̀rọ̀ àtàníyàn ọ̀kọ́ ṣèyàn ní ọgbọ́dọ̀ jọ́sọ̀ ẹnu májẹ̀mú aṣọ yẹn ọgbọ́dọ̀ fara láàyè sí débi pé yẹn arí kọ́lọ̀ ènìyàn fi hàn lè yí mọ́ afáyẹn mójú lọ́jà la ilaha illallah wọn mú lọ bí dẹ́gbẹ́ wa sọ àlẹ́ ẹjọ́ kàtó àwọn ọ̀nà eléyìí ni mo fẹ́ kẹ́ra nǹkẹ́ ń ṣe ọ ni. bàbá yẹn mójú lọ ọjà ìwọ ní òwò nù kíní ni òwò nù jìlì bá bò ó nílẹ̀ ni. bákẹ́rẹ́ ọsọ yẹn ni wọ́n gbọ́dọ̀ fẹ̀ wọ́n gbọ́dọ̀ fún. tẹ̀sí wọn ni a ẹ̀yin wọn là ń mẹ́ àbọ̀jọ́ wájú ń bẹ́ mẹ́ ó fún náà ló jẹ́ ìyẹn ọ̀rọ̀jọ́ aṣọ yẹn ni wọn ò gbọ́dọ̀ fi tùràrí sí àbí lọ́fíńdà ẹ má jẹ́ àgbàgbé pé tó bèrè bẹ jáde ìyẹn jìlìbáàbù lóòótọ́ ó ti wọ jìlìbáàbù ó ti balẹ̀ náà lóòótọ́ o lórí ohun tẹ́lẹ̀ mi ò lè fi wọ́n ti ní kọ́ balẹ̀ ni lóòótọ́ yà máa kó fìtí mẹ́fà wa ńgbọ̀ wá balẹ̀ ńkọ́ wọ́n gbọ́dọ̀ ní tùràrí lára kò gbọ́dọ̀ ní lọ́fíńdà lára kò gbọ́dọ̀ ní lára yóò yá àtúntò tóbìnrin máa jáde pẹ̀lú òórùn àdídùn wọ́n wá kọjá lára àwọn ọkùnrin gan wọ́n á kà kọ́lẹ̀ palasẹ̀ wò ni tọ́ba ti bẹ́ẹ̀ tó ti sọ̀lá ọlọ́run ní gbàrún rẹ̀ tó fi wẹ̀wẹ̀ jànáàbà tọ́lọ́dọ̀ kan náà ní tẹ́lẹ̀. aṣọ yẹn ìyẹn jìlìbáàbò aṣọ gbàgẹ̀rẹ̀ tó jẹ́ ìdàgbòrà yẹn kò gbọ́dọ̀ ju aṣọ ọkùnrin aṣọ tí wọ́n dì lọ́dọ̀ wa mi báyìí ọkùnrin ní máa ń wọ agbádá ní ẹ̀ wá sí agbádá tó ságbádá dáadáa ẹ̀rì pé yòówù ká kínní yìí má lè kódà iṣẹ́ tí ó ṣe ti fẹ́ jìlì báàbù lọ obìnrin ọgbọ́dọ̀ wọ̀ nítorí kọ́ jọ kí ni ọ ọjà sọkùnrin àwọn sọ sálámì ẹ̀ ti ṣépè fúnrú fún àwọn ènìyàn ìgbè ìgbéjìnlẹ̀ sáà ọlọ́run ọmọ ajẹ́ ti obìnrin yòówù tó lè gbé ẹ̀wù tọ́lọ́wọ́ ẹ̀wù ọkùnrin ni òdìkejì náà bẹ́ẹ̀ náà tó máa jẹ́ tọkùnrin yòówù tó ẹgbẹ́ ìwùdọ́ lọ wọ ẹ̀wù obìnrin ni wọ́n. bákan náà aṣọ yìí ọba jọlì mẹ́tù kẹ́kẹ́rà ọba ọjà pé kí wọ́n mọ̀ mọ́ àwọn kèfèrí ní àwọn kèfèrí wọ́n sábà máa ń wẹ̀wù yẹn jìlì báàbò yẹn ọgbọ́dọ̀ jọ. bákan náà aṣọ yẹn ọgbọ́dọ̀ jẹ́ lìbáka ṣùhùrọ̀ lìbáka ṣùhùrọ̀ ẹ̀wù gbajúmọ̀ ẹ̀rí bí wọ́n máa ń sọ níwọ̀n tá a mọ̀ sí yẹn fi rẹ́jì lè bá kù ìyẹn á tó gba yìí bí ó bá jẹ́ black ó lè jẹ́ kọ́lọ̀ mi ó lè jẹ́ green ó lè jẹ́ ọlọ́kà ṣùgbọ́n black yẹn ló sì lọ́lá jù àtọ́ bí ọ̀sẹ́ rí green o àtàwọn kọ́lọ̀ mi o àní ọ̀sẹ́ rí rẹ o àní ọ̀sá ní ti rẹ o ṣùgbọ́n black ló dẹ̀ sì wà lókè tọrọ dájú dáadáa pérúfẹ́ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ mọ́ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam wa radiyallahu anhu sọ àwọn tó sì tún lò nínú àwọn sàhàdíyà tí wọ́n lo kọ́là nínú ẹ̀ wà lọ́yà rọ̀ sí black. ṣùgbọ́n pẹ̀lú tòun ti dá yìí náà nìyí kẹ́nìkan wá wò sùn níìsì wọ́n bá lóun sì fẹ́ wọ ìjìnlẹ̀ má bòun báyìí wọ́n bá lọ fi léèsì ṣe léèsì obìnrin jìnlẹ̀ bá àmọ́ lọ́wọ́ máa ń kára obìnrin jìnlẹ̀ bá bàbá sọ òfin wọ́n ló fi dé yìí náà lóde ọ eléyàn ti di kí ni olùbá kú ṣòfòrò ọgbọdọ jẹrú ẹwù bẹ aláyé olùbá kú ṣòfòrò nìyẹn sọwọ náà hadithi abdullahi ibn umar rọdí allahu ta'ala anihuma kánàbí sallallahu alaihi wasallam sọ yìí pé ẹni yóò dọ́gba wọ sọ gbajúmọ̀ táwọn yà fi mọ́ níta alibasabu lọ́rù libasa mọ́sálà aṣọ yẹpẹ ọlọ́run tẹ̀sí máa wọ̀ fóònù náà níjọ́ gbìndà kìyàmọ̀ wọ́n sẹ̀ wá dáná lé lórí tásọ̀ tásọ̀ yẹn. kọ̀ tí ìbá sàwọn ẹni tí ọjà wèrè tó ń pè wọ́n ṣéwù. kí yẹn fi wá gbẹ́ dáadáa kó tó àwọn kóòtù lé lórí. lèmọ́tò ṣòro ọkọjá pé yẹn fi ọgọ́rùn jókòó ẹnìkan wà ló ń wò rí. ẹ̀jẹ̀ àárín gbogbo àyẹ̀wò jókòó sẹ́yìn wọ́n wá ọ̀nà rẹ̀ nìkan gbọ́dọ̀ agbójú sí lẹ́yìn tó wá gbọ́dọ̀ tó gbé kóòtù lé lórí àbẹ̀tì ẹ̀fọ́ ń gbòdó gọ́ọ̀bìdá ọba tó dé bílà ṣàjà kékeré ó délé lórí àbọ̀dá kẹsẹ̀dá ọba tó dé tàjà òṣò gbélé. àdèlè bá tó ṣe wọn. tọ́lá àwọn èèyàn mọ orúfẹ́ irú ìmúra tó múra yẹn wọn mọ. ẹ̀rí kátẹ̀ ní dandan sọ̀rọ̀ fìmọ̀ kálá ìròfin kílíà tiwa ìborí yẹn ọkùnrin ti lè lò lóbìnrin lè lò táwọn káà náà ní kẹta máa fi ń dérí jọ jímọ̀ ìmọ̀rù lè kọ rẹ̀ tó di é ṣùgbọ́n jìlì báàbò nìkan ni ọkùnrin ọgbọ́dọ̀ lò agbádágbá kẹrẹ obìnrin nìkan lọ́dà yẹn ni. kí ni wàá ní oní jẹ́ ìjáàbò dá lọ́sọ̀kalẹ̀ yẹn gàgá ni a sì lè pè é ní bíbọ̀ àtìrí tó bu ara obìnrin sára rẹ̀ òfin ní ẹ̀ta torí kọjọ ogun kẹta ń sàlàyé láti gbà yín náà. kí á bẹ̀ ní gàgà ojú àwọn ọkùnrin náà fi ní máa gbójú wòye àwọn ọkùnrin tí ọ̀lẹ́ tọ̀ sí. ọbẹ̀ yìí pé àbá àfètè tu àbá àti sẹ̀rí àtu gbogbo ohun tá a wí yìí náà ni ó padà fún àwọn tí ń jẹ́ lọ hijabu yìí gàgà tó gbogbo ara obìnrin nítorí fitna torí lámà ọ̀dìnlẹ̀ ha Allah subhanahu wa ta'ala àni zina nígbà tó lọ́wọ́ ọba àdéka láti kọ̀ pé ká má dé di zina gbogbo nǹkan tó lè súnmọ́ amọ́bẹ̀ báyìí láwọn ojú ọ̀nà báyìí ọlọ́run tẹ̀ ọ̀nà yẹn. lidhalika amara Allah tabaraka wa ta'ala bi ghadil basar lọ́run ti pàṣẹ kóbi ìbò gbogbo ara rẹ̀ kó má fi nǹkan kan hàn níbi pé ákùmù sí bàbá àwọn èèyàn tí wọ́n á fi padà dá lágbèrè ọlọ́lá mọ̀ ọlọ́run bá tún wá ní kọ́ rọrùn kí o tún wá fi nìkọ́ọ̀bù lé nìkọ́ọ̀bù yẹn mo lè ní ẹ̀ lè fi bójú àti ní òbí bọ́wọ́ tọ́wọ́ náà lè fa fìtínà mo náà ń pè ní kọ́fà báwọn obì ànábì ṣe lónìí òrèdè wa nù lọ́ọ̀ọ́ àlejò náà àjùmáyé àwọn tó ti lò àwọn ni wọ́n lọ́ọ́ lájú gbogbo ẹ̀ ní abẹ́ hijab ló kó sí ọmọ ẹ̀ fi mú lọ́wọ́ fẹ́ hijab ọkọ̀ jìlẹ̀ báàgò sínú agbádá lórí gbogbo ẹ̀ wọ́n ti wọ́n sọ tọ́lẹ̀ o wọ́n ti wọ́n borí wọ́n ti wá gbé jìlẹ̀ báàgò tó balẹ̀ dẹ́ẹ́dẹ́ yẹn tó gbélé wọ́n ti wá gbé nìkan obìnrin gbogbo ẹ̀ pátá hijab ó tún lọ kọ̀ọ̀fà hijab gàgá ni ìwọ náà wòye sí dáadáa gàgá ni tó yẹ pé á di obìnrin yẹn kò ní í dé kójú àwọn ọkùnrin tí ọ̀lẹ́tọ̀ sí orí tí wọ́n fi kó fìtínà látara rẹ̀ kóbìnrin wa múra báyìí ọlá àwọn ọlátọ́gbọ̀ nínú ọlátọ́gbọ̀ bẹ́ẹ̀ òun ni pé sísọ àti àbò sẹ̀ríà tí ò lè sọ ọmọlúwàbí obìnrin yẹn kò sí ní dání yẹyẹ ẹwọn wọn làwọn ń polówó ẹ indomie àdìgí ni wọn ta ẹ̀rọ ọlọ́run bá bàbí mímí àti ìjọba àtọmọ mi àwùjọ láìla jáde lánàá bàbá kàn wọn látòrí mi a ọlọ́mọ àwọn àti sòrò ọkùnrin làwọn eléyìí bó tí wọn ti tóbi yìí tó gbóòkù wọn ni wọn sílẹ̀ àlẹ mùsíbà tí wọn bá gbẹ fìjáàbù sáré ńlẹ lójú ọkọọkọ lọ ni asọmọlúwàbí bẹ́ẹ̀ yẹn nítorí ẹfọ àwọn ènìyàn kún ọlọmọlúwàbí. asọmọlú àdéhùn nínú àǹfààní nínú ọlá ló wà bẹ́ẹ̀ mo ní pé ajẹkẹmí àwọn onígbàgbọ́ òdodo mọ òní ságbèrè lẹmí ẹni tó ń lọ wọ ẹni tó ti kúnlẹ̀ lójoojúmọ́ tí òní padà dọdá rẹ kẹ́yìn àtọkùnrin bákan náà ìlò kóbìnrin gbogbo ara máa tún kẹ̀kẹ́ fáwọn ọkùnrin àjèjì. kí a fi kó wọn sórí burú eléyìí á lè sún àpọ́nlé àwọn ìwà alápọ́nlé ìtìjú torí ẹ rí irúfẹ́ àwọn ènìyàn ẹ̀dá kùnrin ló ní wọn ọba àti ẹ̀wà fún wọn náà pẹ̀lú adúrú ijó tí wọ́n ń jó yàn o tí wọ́n ti gbogbo ara lẹ̀ yàn o láì pé ìtìjú ti sọnù lára wọn. bákan náà lílo ìjáàbò àmì ló tún jẹ́ téèyàn fi mọ̀ yìí pé wọ́n ò lè kó mi lẹ̀ kí wọ́n kó ẹni lọ́yọ̀ òdodo lẹ̀ tá a wí yàn tó gbogbo ẹ̀ wọ́n lọ́sẹ̀ kódà àwọn ẹni tí wọ́n ń ṣe tọ́jú yẹn wọ́n gbọ́dọ̀ mú obìnrin tọ́jú ìlú lólẹ̀ rà ẹ̀ kí wọ́n méye tó gbogbo ara rẹ̀ wọ́n ní mú kan owó yẹn sì kírun kì í sì kankan tiẹ̀ kan èyí tí ọ̀yọ́ rálẹ̀ ni o. àmì àdáyẹsẹ̀ lọ́jọ́ fún lílẹ̀ àfífà fáwọn tó ṣe yí pé wọ́n èso ní pàlàpàlà ni wọ́n sì mọ̀. wọ́n ní apá ni ìfẹ́ kí wọ́n mú dà kọjá lẹ́gbẹ̀ẹ́ o. ẹ̀yọ̀ arákùnrin ìjèlú ọ̀dọ́ tọ́lọ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam tọ́lọ́ ìjọ ọlọ́run aláya ti ìjíṣẹ́ ọlọ́run dẹ́ ó dẹ̀ ṣiṣẹ́ lórí pé tó fi padà ti tèjẹ́ ó yẹ pé àdéhùnkù yìí ló wù mí tọ́lọ́ ìjọ ọlọ́run fẹ́ ọ̀kẹ́ tí mo kẹ̀ fẹ́ náà ni pé sákẹ́ yọ̀ǹda fún mi kí n máa lọ sí ìsìnlẹ̀ káàkiri ah zinebo ó ní oṣù fẹ́ oṣù fẹ́ kó buwọ́lù fún òun yẹn kó wọn kẹ́lẹ̀ yìí pé àdébì ti buwọ́lù fún mi pé kó n bá lọ ságbèrè ah ìjọ ọlọ́run bá ra àmọ́ra arákùnrin ìsinẹ́tọ̀ ọlọ́mà sìn tí wọ́n bá ṣe pẹ̀lú ìyá rẹ̀ ṣé yóò dùn mọ́ àá wọ́n ní màmá òun wọ́n bẹ bọ́ ń tọ̀ òun kódà yóò jẹ́ gidigidi yà ẹ́ òṣìṣẹ́ ọlọ́run àwọn èèyàn ní ọ̀fẹ́ tí wọ́n bá yà àwọn ṣàgbére àǹtí ẹ̀ ńkọ́ tí wọ́n bá níyàwó ńkọ́ àbúrò ẹ̀ ńkọ́ ó ní gbogbo lẹ́nìkan bẹ́ẹ̀ jẹ́ ọ̀dọ́ wọn ló fẹ́ ṣe kìnnìkan tó bá gbà wọn à gbogbo àwọn èèyàn náà kíni yẹn wá bẹ̀ kílẹ̀ àti pé àti láburú lòun ń lọ béèrè lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run pé kọ́ yọ̀ ọ̀dà wọn. máa ń sọ sálá wa bẹ lọ́hùn pé ọlọ́run bá mú ìsìnlẹ̀ bá mú kó òṣìṣẹ́ ẹ̀rí kóbìnrin bo gbogbo ara rẹ̀ ó lo gbogbo àwọn ọ̀rẹ́ múra yẹn ìjìnlẹ̀ bẹ́ẹ̀ ni o láti bolo ní ẹ kágbé lórí tẹ́lẹ̀ aṣọ àwọ̀ tẹ́lẹ̀ torí tí wọ́n bá wọ ìjìnlẹ̀ bá fún inú àtẹ́wò mi táwọn obìnrin wá tún kó sí nìyẹn ẹlòmíì dẹ́ lè jáde pẹ̀lú orú singlet tí mo wọ̀ tẹ́lẹ̀ ẹ̀wù tẹ́ tún bẹ́ lára yìí tí mi wọ̀ yìí ẹlòmíì lè jáde pẹ̀lú ẹ̀ kọ̀ǹdíṣàn kan dé adéhàmákọ̀ kadà mọ́ ǹjẹ́ dáwà lóhùn bí tí èso ọkọ̀ ẹ ló gbé ọba tẹ bọ́ sílà lórí tó bó ṣe bọ́là torí wọn kú ní kẹ́yìn ọkùnrin náà lọ́rọ́ kọ ẹ̀rọ kọ̀ látijọ́ yìí náà wọn ẹ̀rọ akóró kí smoke kó ṣe kíni ọ kọ́ fa kíní kọ́ fa sọ̀gbàgẹ̀rẹ̀ kó sì kó sì ẹ́ àti bẹ́ẹ̀ àti rí ni ẹ́ kó sì rí níwọ̀n náà rí ọ̀dà rẹ̀ láwọn yẹn o lásìkò tó wà kàtíyè tí wọn lè ti ní abájọ tí wọn fi pò wọn abájọ tí wọn fi pàdé tí wọn ní máa ń da ni. àwọn ní bá ti dá ọ báyìí kan ṣe àwọn náà lọ bo gbogbo ara wọn bẹ́ẹ̀. sọ̀rí máa wà nínú ọ̀pẹ̀ múnjọ́ á ń ṣe wá sí kan tí gbogbo gbá rẹ̀ pẹ̀lú kọ́ máa ọmọ ọgbó báyìí. wọ́n lọ ọmọ ẹ̀ tó yẹ alákẹ́ta mo rò bí omi nǹkan dọ́gbọ́n báyìí ó ní òhò nífa mo sí sọ àǹfààní ẹwà ń bi kóbìnrin gbogbo ara táwọn ọmọ ìyá yín máa sẹ́wàá ni máa jáde wọlé fásitì ọlọ́run bò sẹ́wàá ni máa jáde kàná lọ gbá àwọn yorùbá kan dà bẹ́ẹ̀ mọ́ ọlá ìrọ̀lá mọ̀hálà lọ́wọ́ fún ẹ̀lẹ́ ìrọ̀ òfin tó máa ti mọ́ fún ìṣòro àlùfáàtì wọ́n fẹ́ lọ gbé wa wọlé àṣẹ ọlọ́run bò lọ́wọ́ wọlé fún. wọ́n ti wọ gbogbo hijab ọwọ́ hijab ṣé o fẹ́ ìjáàbù yẹn tó kún ní abẹ́ tíkẹ́ẹ̀tì òun tó wà ń bẹ̀ aṣọ àwọ̀tẹ́lẹ̀ ti ìborí àti kí ni ọ àti jìlìbáàbù tó balẹ̀ látòkè nílẹ̀ agbádá àti kí ni ọ àti ìbòjú àti gílọ́ọ̀bù gbogbo ẹ̀ mẹ́mẹ́ ọmọkùnrin sọ pé sọ́ọ̀kì tó bá fi yẹn sí mo tún tún sọ fún ọ tó bá fi kó fi lè láǹfààní ọ̀rọ̀ alimọ́sọ́ alasọ́fẹ́ ṣùgbọ́n kì í ṣe bóun ló wà pẹ̀lú ọ̀rọ̀ múra rẹ̀ kò ní í ṣe pẹ̀lú ẹ̀ rárá ìmọ̀ yìí kásẹ̀ wọ́lẹ̀ ni kò kẹrẹ ni tààlà ti dáàrin ojúgun báyìí ọwọ́ àwọn ọgbọ́n kan tó ti ń zì tó ti wá náà nínú ọgbọ́n nìyẹn àwọn ọgbọ́n kan. àwọn fẹ́ mùsálà àwọn ló ṣe béèrè lọ́dọ̀ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ẹsẹ̀ wa máa ń hàn òjijì ọlọ́run ní kó fa pẹ̀lú kìnnìún jẹ́rà adẹ́kọ̀ọ́ fa pẹ̀lú ṣíbran ní ìjìkan wọ́n ní bẹ́ẹ̀ ni kọ́ba tún kọjá náà dìgírí sẹ́yìn ọ̀tún hàn òjijì ọlọ́run ní kó fọ́ọ̀sì yorùkí inú sáré òsúná ní àbídá ọ̀npẹ ní àwọn ènìyàn màbúù wọn sàlàyé ń bolo jù wọn ọ̀hún láti àárín ojúgun ìwọ̀n tí ẹ báyìí náà ni wọn kàn fi kọjá kíní ọ ni wọn fi kọjá àtẹlẹsẹ ìṣeré yìí tí ọ̀rẹ́ wa ti ń jè lọ ọ̀rẹ́ wa lọ kó odidi kíní ọmọbi tó bì wọn nìyẹn tó di ẹgbẹ́ ìṣeré nìyẹn ìbọkàn yẹn ẹ ó gbé láti fi kíni àárín ojúkun tó láàrin ojúkun lórí ilẹ̀ pé aṣọ àwọn lábá ni máa ń dé tẹ́lẹ̀ ìyá àwọn obìnrin láti bẹ̀rẹ̀ yóò ti wọ̀n mo á sọ fún ẹ pé hijab tóbìnrin bá lọ hijab mo sọ pé hijab kí ni kó sínú mo yẹ pé ẹ̀yin náà ti gbọ́ pé gàgà ni àti ìdílé ọba rẹ̀ àti sẹ̀ríà rẹ̀ túmọ̀ kánẹ̀ kò sí yàtọ̀ ń bẹ lábẹ́rẹ̀ kí lálọ́ wà lábẹ́rẹ̀ o bẹ̀rẹ̀ òun ni aṣọ àwọ̀ tẹ́lẹ̀ ká níyẹn wá látẹ̀jì ká délẹ̀ lẹ́yìn náà ń dógún sínú àwọn oníkẹ́rin iná náà ní lẹ́yìn náà ni kí ni ọ anìkọ́ bíbojú lọ́rọ̀bọ́ sí ìwọ lọ́mọ ló ń pè lẹ́kùn ìwọ lọ́mọ ò ń pè lẹ́kùn ara ẹ̀ lọ ń tẹ̀jẹ̀ ṣé eégún mùsùlùmí àyàtọ̀ sí kéfì eégún kéfì rí lélẹ̀ ẹni tó wọ tó wọ aṣọ ẹ nìkọ́ tó wọ jìlìbá mùsùlùmí mọ̀ lélẹ̀ yẹn ìwọ lọ ń pè lẹ́kùn ọ̀kẹ́ ọ̀rọ̀ rẹ tó sọ tọ́jọ́rọ́ bàjẹ́ kọ̀ọ̀sẹ́ ni yẹn dẹ́ni tí wọ́n tún kẹ́ òun ní kọ́fà wọn bẹ́ẹ̀ yẹn ó fi mọ ọwọ́ yẹn mo rò bó di ẹ́ńsì gbogbo ẹ̀ pátá mọ́ni àìjá òun mo wá ń sàlàyé pé sódò rí bá lò wọ́n ń sọ ọjọ́ yẹn asóbìnrin kan tẹ́ sí gbogbo ọ̀rọ̀ sí nsọ wọ́n ti jáde ta pẹ̀lú òkò pa àwọn tí máa ń rọ́ṣọ máyà ní òkò sí gbàgbàlérò ọba bòdì wọ́n ní àbá gbogbo ohun tẹ̀lé láti gbà yìí mọ́ gbọ́ owó tán ni bóòlù èyí ti wá wà yìí òun ní ọ̀rẹ́ kan lóṣooṣù táwọn ọjọ́ ń tajà hopeless hijab ẹ̀rí náà máa ń dàpọ̀ hijab toró kó òun gbọ́ ẹ̀ lónìí mọ̀rọ̀ bọ́ yẹn sí gbogbo ẹ̀ ló kó sínú hijab kó gbogbo ẹ̀ yẹn yẹn sí hopeless hijab òun mọ̀ bí kọ́lọ̀ ẹ̀ sí rí ṣùgbọ́n ìgbà bá wọ hijab náà bá ẹwà yìí wá jíjáde gbà kọ́sọ́ ló gbé ìyá ni dáadáa kan tún wà lára aṣọ dúdú yìí. oníṣòwò mọ òòrùn ju àbótútù gẹ́gẹ́ bí àwọn kan lọ. àwọn ni wọ́n máa wá jọ lọ sí. tọ́ba jẹ́ ni ó dúdú náà ó rí tí ọ̀rá ṣe kínní dáadáa. tọ́ba sì jẹ́ ni tó ti mọ́ tẹ́lẹ̀ ẹ máa wọ̀ sí ọ̀rọ̀. wọ́n lo kírímù kó tó ló kẹ̀kẹ́. ẹnìyẹn gan lọ́sọ̀ wá fẹ̀rí lórí ẹ̀ ọkọ̀ ìpín náà nfààní tó wà níbi kéèyàn lè hijab yẹn òun ní pé a ní yàtọ̀ táàbì mọ̀ wípé ní àfihàn ẹni tí ò sí ní pálapàla ni ẹni mímọ́ ni wọ́n bí àwọn rẹ̀ ọ̀bá dì lò ṣùgbọ́n wọ́n sọ fún kí ó lò máa mú wá bí irú àwọn wà sí báyìí lò tó fi yé wọ́n á sọ mo fẹ́ kí wọ́n lè wọlé fásitì ọlọ́run <laughs> ah! ṣèbí ọkùnrin ni wọ́n tí wọ́n wà ní ẹni tí ó bójú ni tí wọ́n àti gbogbo fi yé ni o tó bá yẹ bá ju dínlẹ̀ lọ ń kẹ́ kó kó tó káàkiri ọlọ́mọ agẹ́rùn gan síyàwó lè fọ́ọ̀sì wọn náà. àbá àwọn tí ń mú díẹ̀ díẹ̀ kù láàrin ibi lóbìnrin ti fún yín náà sólò wọn ọmọ ni agbára rẹ̀ ká yín ni. àwọn òbí mo filẹ̀ nítorí pé ìyàwó mi ló wọ̀ fẹ́ mi. ẹ sùúrù nínú mi sí kìtà máa ń ṣe nìyẹn gbogbo àwọn àtẹ̀tẹ̀ fẹ́yàwó ta fẹ́ fẹ́yàwó wọ́n á máa kẹ́kọ̀ọ́ gbogbo ó kú òní ẹni tí màá ti fẹ́ sáńbí ó ní gbogbo pẹ́tẹpẹ́tẹ yẹn ló ń ṣe é. bí ó yé náà tí ọba yé lẹ́ka pín gàrí ńkọ́ ìjáde má lè ti dìjà sí lébi kan báyìí yóò rí mú fún dáhùn tó kú bá rú. òun náà kò ní lọ sí síbẹ̀. àbẹ́yẹn lọ́wọ́ kú torí ẹ̀ máa yiri ẹ wo pé pé nígbà tí ti máa ń tẹ̀ láwọn ẹ̀ lòdì ìyàwó kájà ẹni mo ní lọ mọ́ báyọ̀ fún tọ̀hún ti súnmọ́ mi tó yìí nílọ. òfìsọ́ bá jẹ pálọ̀ jẹun lógún torí bàbá lọ bá yọjú síyàwó ẹ̀ ṣe parapara agbára òsì ní ká wọ́n gbàrà máa dà wàhálà àfúntọ́ bá yá ni. ìdí rẹ̀ ni ẹ ló dé yẹjú ẹ̀ pẹ̀tọ̀ tẹ́ ẹ̀ bá lọ bí ìyàwó tó ti òkú lẹ́ lọ́mọ́. wọ́n bá bá ti pálọ̀ jẹun ẹ̀hẹ́n àlọ́ ilé ara àwọn èèyàn mi pè ládùúgbò àwọn kan dàbí òkú fásitì rẹ òkú gbòógì gbòógì tó kú ẹ mọ̀ pé ó tọ́kọ náà ni pé àwọn tí wọ́n bá sì mọ̀ tán bẹ́ẹ̀ sì lójú ọjà gan má yọjú rẹ̀ wọ́n máa ní anílágbájá náà ń bẹ́ẹ̀ ọ̀gá bí alọ́ bí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni níjọ́ kẹsẹ́ ní gbọ́ngà bẹ́ẹ̀ ni wá ń jọ́ ní sẹ́yìn fọgbà bẹ́ẹ̀ ń fà o wàhálà kaba yìí ti ṣẹlẹ̀ kílẹ̀ bí ti ṣe ní mú ilẹ̀ tí èsì mọ fẹ́ yà o òun ló jẹ tètè sáré yẹjú abala ilé mi tó ló ní pé ọ̀pẹ̀ kan wà ní kí ló dé sílẹ̀ lóde ìyàwó mọ́. tába lọ lọ́pọ̀lọpọ̀ gbangba tá a fi máa ń lọ bàbá ní obìnrin yìí fẹ́ bò ní à ẹ̀yin màmá ẹ̀yin bàbá òfin ọlọ́run sọ fún fọkùnrin obojú obìnrin ní máa ń bò tọ́ba yọmọ yìí ìmọ̀ tọ́ba yẹ tọ́ba lóun fẹ́ ṣe à ìgbésẹ̀ mi jọ kọ rẹ̀ tẹ́ fẹ́ fà fún ìkọ́ lọ́wọ́ ní bẹ́ẹ̀ ọkọ ohun tó wà nínú ẹ̀sìn tè. ọmọ àbọ̀ ọmọ òsì yọ fọ́dá kò sí nǹkan ọ. àwọn àdọ̀là ọmọ òbòjì ta ó tètè ọ. tọ́wọ̀ pé bọ́ọ̀lù nǹkan ni kò lè gbé ọ rárá àdéhùn ọ̀pẹ ni ẹ bọ́ fọ́n sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀. lóye kó ń pè é tó ti ọkùnrin ni wọ́n ti lọ́ọ́ ṣe é. bá tó ń jọ gbàgàdì yọ àwọn ọ̀wá afẹ́ ọ̀yá sí kìnìún dànù omi ọ̀padà rí ṣe mọ́tì sọ pé wọ́n bá yẹ kó ṣe fún ibi tó bá rí bí ìdánilẹ́kọ̀ọ́ kò bá àjáyè kò bá àjáyè míì tí wọ́n ti ń sòdòdò kò bá àjọrọ̀ àwọn olùmọ̀ tí wọ́n fi fi sínú aṣọ́rìtọ̀ wọn lọ́lọ́ gbọ́ tọ́lọ́ wọn kẹ̀sì ní kú yìí àbólè dáǹkẹ́kà tóun náà lè wo àwọn tàkàṣìrò lóríṣiríṣi ìyá ayà sọ́tún náà àti àtìzẹ́ẹ̀bù yìí pé bọ́lá wọn wá di kí yèrè ọ̀sọ̀ fi áhà kìíní torí àná ah, eh, èmi mọ́sálá ọjọ́ tó ti wá sí rùgbọ̀n fún mi mọ́ka ó yé mi. gbogbo ìgbà ni máa ń sọ fún nígbà tí wọ́n mi ni mo wọ́ ọbẹ̀ sí rùgbọ̀n fífà jù. wọ́n ló ti jẹ́ bẹ́ẹ̀ ń fa àmọ́ ní kòkòrò mú mi nìyàn á. Ah. kí sì ní ìdájọ́ rùgbọ̀n mọ́ à ah, sílẹ̀ wá jìbà ó ti ajẹ́ tẹ́yìn ọ̀sẹ̀. nígbà yẹn padà ká tó yé yẹn ọlọ́run ṣe wà ẹ̀mí yẹn gẹ́gẹ́ dábàá ẹja gbìyànjú kó yé àwọn obìnrin yẹn ju kọ́ sọ pé ìwọ ni ti yàwó mùsàlùwà sùlẹ̀mọ́ náà ń bí ẹyà ọlọ́run bá ní sọ wọn. wọ́n ní ẹgbẹ́ yìí máa wí gbólóhùn yẹn mọ́ ní ti yàwó bò ṣé yàwó ni àbí mùsùlùmọ́ ìwọ ni ti yàwó lágbájá sani ẹ ọ pàtàkì dáadáa mi nù hù àlè sọlá sọlá ìdíyàwó ọ̀sán àmọ́ pàtàkì náà lẹ́bi lóko ni àlè ìsọlátọ̀ sálà ìyàwó wọn ọ̀gbọ́n náà àdìgbò ìwò dídí ọmọ kìnìún kan àní ẹ̀ má máa wí mọ́ ọmọ bò àbọ̀ ọjọ́ mùsùlùmí ó yẹ kó o ṣe báyìí. nítorí bẹ́ẹ̀ kájọ yé àwọn obìnrin dáadáa tọ́ba ní òtí ewu sáwọn máa jù lẹ̀ títí tọ́lọ́wọ́n ọba àlekè lọ́ọ̀kì ní kò sí kíni kò yé tọ́ba wa yẹ kó lò ó dá wà lójú dáadáa ìfọlọ́lá ju àwọn míì tí wọ́n lójú ṣìkáàbù sí àwọn sí ojúlẹ̀ wọn. ẹ̀rí nínú ọlábáwà fún kéèyàn lọ hijabu mo ní pé yọ sọ àwùjọ yóò sì dáàbò bo àwùjọ kó o níbi àìsàn ọkàn àìsàn ọkàn yẹn ìdílé làgbà lérò. báyọ̀ kéèyàn ti sọ pé bákan lòún ṣe rí tí òkú wo bá pọ̀ yóò yí padà sí àgbẹ̀kọ̀ níjọba tó ìpẹ́ lómi ìyá àyàkúyà ní fíìmù lọ́sọ̀dọ̀ ẹni bì fíìmù wíwó yóò foníkulà ẹlòmíì ṣe gádùn ló bá sọ̀rọ̀ lójú ayé ṣùgbọ́n kò sí nínú tẹlifíṣàn rẹ̀ àbíwè ọ̀daràn burúkú lọ́ọ̀yà kó gba àwọn orí burú sínú fóònù ẹ̀ wọ́n gbó owó obìnrin yóò fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò dáadáa lẹ́nu tó wọ́n wò lójú ayé ẹ dábùú kí ni wọ́n á níyàtọ̀. ọ̀tẹ́lẹ̀ yẹn ni wọ́n ń pè ní makida àti kápẹ́ ní hila ọ̀ndọ́gbọ́n fọwọ́ ọba sọ̀hánù wọ̀ gàlá nìyẹn. ìfẹ́ kìí náà ló dà mọ́ ọba abọ́wájú náà ọba náà sọ ah, ọ́ sùn nílẹ̀. ọ̀rẹ́ wa kí ní tẹ́ mú lọ́wọ́ tẹ̀ ń wò ní wákàtí kẹ̀yìn kan. tó ń rí gbogbo ẹ̀ tó ń sọ̀rọ̀ bó ti ń dín gbogbo bó wà ó tó gbogbo ẹ́fírìtì. ọlọ́run máa ṣèṣe òyìnbó tọ́lá ṣe ọlọ́gbọ̀n pé sọ fáwọn onígbàgbọ́ òdodo ọ̀rẹ́ ju wọn lẹ̀ lọ́wọ́ bíbá àtàmọ́gà rẹ̀ sà ọ̀rẹ́ lẹ̀ rárá àbí yẹn ń wúwo ìròyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́mọ òwò mbẹ kẹ̀kẹ́ náà gbogbo ẹ̀ ní wọ́n sì ti fi ń dèmi lásán ni oníwòkú nínú ọlá ti bẹ fún hijab òun náà ní hibdul haya asọ́tìtù àtọ́lá ti bẹ fún obìnrin ẹni ọlá ẹni yìí làwọn obìnrin àyèlò ìjáàbù náà lẹni tó kọ́ nínú obìnrin òfin níjọ́ pẹ́ kò ní jẹ́ ojú yọ sáré máa fi lásán wò. wọ́n wọ àwọn ẹni kódà bóyá ẹni tó bá lọ ìjáàbù kò é bójú tẹ̀yàn tó bá kiri mọ́sà ọ̀rẹ́ ní fàdúgbò rí bi kò é tún sì bójú o kọ́ wa jẹlẹ̀ hà tí wàá fọ́n mọ̀ fún pálapàla ni tani ó fẹ́ kọ́ kí ẹ mọ ó ti dẹni kí ni o ó ti dẹni ọwọ́ ó lè lórí àwọn oúnjẹ gbẹ̀dẹ́ yẹn máa ń kẹ́ lọ́nà ọjọ́ ọ̀nà wọn lọ pé àfa ẹ sáà máa lọ ńgbà kẹrẹ àdìwà náà kọ àbáláyé ọwọ́ títí ni o àtúnyẹ kí o tó ni àfa ẹ sáà máa lọ àtúndé sùkúù bẹ́ẹ̀ ní alábẹ́gbà bí sọ́ọ̀tì fọ́ọ̀kẹ́ náà wà lálé ọlọ́ọ̀ni wọ́n lè sòfò ọlá tó wà mẹ́. ọ̀gá ta lọ́ọ́ bá sọ yìí pé kí wọ́n dọ̀ wu ẹni yẹn fún amú lọ́jọ́ ìlà ìlà ìlọ̀lá. àwọn wájẹ́ sì yẹn ni wọ́n ti sẹ́ máa yẹ ó máa bọ́ tẹ̀ látàkì wọ́n sẹ́ mú lọ́jọ́ ìlú. <laughs> obìnrin wọn tún yóò pé ẹwù ẹ ẹjẹ kan lọ wọ pé fẹẹ lọ́wọ́ àmì fọ́tò yìí náà ìlà àwòlàwòlà fún ọ àdó àkọlé ìwọ ní ọkẹ wàá rí ni pé wọn máa wọn fẹlẹ wọn sì wáyé wọn pọ̀ sí nígbà tó lọ ìjáàbò ni ẹ rí lílọ ìjáàbò ni nínú àwọn alágbáwá ń bẹ̀rẹ̀ òun ní pé àníyàn sọ ẹ kò ní jágbèrè ọwáyé kò ní jágbèrè ọwáyé ẹ̀rí bákan náà òun ni ó sì jẹ́ kí ọlọ́run ọbẹ̀ yìí ó pé àti èyí náà parí ọ̀rọ̀ nípa rẹ̀ nìyẹn tí yẹn bá lọ sí ìjáàbù tó múra yẹn pé gẹ́gẹ́ bá a ti ká yẹn kí n tún fowí lẹ́ẹ̀kan sí ó wọṣọ àwọ̀tẹ́lẹ̀ èèbó kí lọ gbé síngílẹ̀tì náà ẹ máa fún mọ sàlàyé sírẹ̀ yẹn àtúbìrì gbọ́dọ̀ bá wọn hápù sọ láti dé èyí tó wà ládìjìká délẹ̀ tí ó lẹ̀ mọ́ lára òun ní dẹ́rẹ̀ awọ ọwọ́ bòrè òun ni fìmà ọ̀rọ̀ ó tún wá gbé jùlẹ̀ báàbò lé òun lásán àdàbòrà tó fẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó tún wọ nìkọ́ ó bójú rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó tún wọ gílọ̀ bọ́lá ó tún fẹ́ jàǹfààní àlùmọ́sọ̀ àlọ́kọ̀ fẹ́ ó tún lọ sọ́ọ̀sì ọ̀ àfà mí ń sàmọ́ mi sàkó wa wálé ìmọ̀ àmì ìyẹn tó ń a sọ fáwọn yòókù ọ̀pá yàn ṣùgbọ́n ti lé ìṣe kí ni o ó pé ìmọ̀ ni ti pè àmì ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run kò jẹ́ kí ìmọ̀ ni wá pé tó báyìí àti ẹjọ́ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ hijab èyí tí a sọ sí níjẹjọ àwa dá sí lu ọlọ́run dákú má jẹ́ o àdáwò ti máa ń bá yàn lẹ́yìn ọ́fíìsì àdáwò lè jẹ́ yàn ẹni ọkọ̀ ẹ̀kú nísìnyí ó sì fẹ́ rí màálí yóò sì náà ní lẹ́ẹ̀fì ni bó wà ní sọmọ kọ́ tẹ̀sán fún àbí kọ́ tẹ̀sán sí kọ́ndíṣàn kan nìyẹn. tí bá ti fáwùjọ tẹ̀ máa ń ṣe dáadáa tó ipé tírú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ á ti ráwọn ẹni retí wọ́n ti sáré ta pẹrẹ pé jẹ́ àfẹ́ ọ ṣùgbọ́n bí tí wọ́n bá ti ní tètè rí bẹ́ẹ̀ tó ọgbọ́n lọ́fẹ́ dá a sì ní tí wọ́n fi ṣe kí ni o tí wọ́n fi rí gbá ah, ẹni rẹ lẹ́ni àbí ẹni ẹni táwọn lè fẹ́. tó nípa bẹ́ẹ̀ káwọn obìnrin náà dà sí tí lọ́mọ kó ṣe pé ibi tá a lọ sẹ́rù wa ọba ti gbọ́ tó yí ọba yìí yọ jẹ́ ibi tí òun tó àwọn gbà wọlé. àwọn òpin ọba lọ sọ́dọ̀ ẹnìkan tí ò wọ́n ti lọ pé wọ́ sọ̀rí èyí tó bá wọ̀ ǹbí ọwọ́ lásán mo kó dé o ǹbí ọwọ́ lásán ni tó bá ti tayọ rẹ̀ yóò jíjà o lọ́mọ pé wọ́n obìnrin mi ọ̀dẹ̀ sì túmọ̀ wọn ara báyìí ó lè ló wọn máa ṣàtúnṣe rẹ̀ àwọn ti àwọn àṣà oníta ni wọ́n tí wọ́n lọ̀gá ni àbóhùn lọ̀gá torí bẹ́ẹ̀ gbogbo àwọn tó ti lò ó àdáwò tí ó jẹ kan sùn ọlọ́run dákun má jẹ́ wáyé o ọlọ́run jẹ́ kí wọ́n kú lórí dáadáa náà ẹnu ọ̀nà àbáwọlé mi tí a tún wọlé sí mo ní báyọ̀bọ̀n ìdá àdákàlà bẹ́yìtàn wáyé rọ́mọ́ sukùl ni téèyàn bá wọlé kan tó yẹ pé wọn ò gbélé ni mo la fẹ́ sọ̀rọ̀ ń parẹ́ bóòlù láti máa ṣe. هنا حدثنا إبراهيم بن المنذر حدثنا إبراهيم بن المنذر قال حدثني معا قال حدثني هشام بن سعد النافع من عبد الله بن عمر قال فإذا دخل البيت غير المسكون فليقل السلام علينا وعلى عباد الله الصالحين أعلم إقامة دنيا بن حدثنا إبراهيم بن المنذر إبراهيم بن المنذر حدثنا هو حديثي هو ولما نصف ميبي هشام بن سعد نصف علاقة نافع قد ما قد أبادر نافع ما جاء ما جاء تعالوا ما دعيه وري هم يبي أبا جوانا بني دوني ما ah kò sí yé rárá rárá kéwù kẹtọ sáré mú bẹ́ẹ̀ ni àbá àtọ bá ní tó ní òdodo sábà máa ń wọlé pẹ̀lú ẹ̀ ìyẹn ò túmọ̀ ọkọ dẹgbẹ́ kẹ̀kẹ́ kò di ẹgbẹ́ pẹ́ ẹni tó ní tàwọn kó ń gbólódodo ni kíkẹ́ ni á máa hmm, ń sojú abẹ́ǹkó ìṣẹ̀lẹ̀ òbí hmm, ń fi fẹ̀nu ọkàn ní balẹ̀ sí lórí mọ́ fúnà tó bá ti sì béèrè tó sọ pé kẹ́ńdá yìí lọ́wọ́ à ń bẹ̀ kí yẹn gbà wọ́n sọ pé ohun tó tún kù ni pé torí kò kọ́ lídùn ni ẹ wọ́n sọ pé ohun tó kù ni pé jẹ́ tó bí afọ́ òkè ìyẹn ọ̀sẹ̀ wí ìtọ́rọ̀ tí ọba ní ọwọ́ títa fáwọn yẹn ti lé jù ṣe mí ìtọ́rọ̀ yìí. ẹni tí lẹ́kẹ́ lẹ́dọ̀ bá ti ní náà fẹ̀yìn báyìí sálẹ̀ ìgboro Abdullahi ibn Umar ọmọ kéwù lóòótọ́ mo ní afáwa lẹ́nu ìjẹ́ fún Abdullahi ibn Umar mo sì yájú afáwa Abdullahi ibn Umar wọn jẹ́ ọmọ kéwù òdodo fún Ànábì sallallahu alaihi wasallam. kódà bàbá àwọn ọgbọ́dọ̀ sọ̀rọ̀ ọ sí wọn tá ẹ wá gbàgbé ọ̀rọ̀ ọ̀rọ̀ ó ṣe tàmọ́tò ó ṣe tàmọ́tò níbi iṣẹ́ hajj Abdullahi ibùdó máa ń sọ pé ọkùnrin kí wọn máa wá sọ̀rọ̀ pẹ̀lú làákàyè rẹ̀ bàbá rẹ̀ nígbà wí. ìwúrà débi wí ni ọkùnrin kẹ́ wà ń sọ̀rọ̀ pẹ̀lú làákàyè tiẹ̀. bẹ́ẹ̀ ni ìtìhádù ní àfáwọn amọ̀rù lò lọ́dí aláwọ̀ ìṣàlá ń wípé tíní àjò yẹn bá jẹ́ ọkọ̀ kan háràmù èèyàn lọ ṣe ọmọlọ́lọ́tọ̀ ó tún padà lé ó tún lọ tún hajj ṣe sẹ́wọ̀n pé yọ̀ọ́ ṣe kíni o hálọ̀ wọn máa sùn. àfa ọ̀tún lẹ́kùn náà wàá sọ pé iṣẹ́ tí àlùkò sọlá sọ pé ó sì kí ni kí o sáwọn yòókù. wọn ní kọ́lọ́ di ọkùnrin kí wọ́n máa wá fi àkáyé rẹ̀ sọ̀rọ̀ bàbá rẹ̀ ní ẹnìkan. nígbà tí èsì sàmì lọ́lọ́ọ̀bù àríwá ló sọ̀rọ̀. ṣèjì àfa àti wọn náà bá ní báyìí ó ṣe kíni ẹ̀kọ́ kan wà ìmọ̀ tó lóun ọ̀bẹ̀rẹ̀ sí máa ti dánilẹ́kọ̀ọ́ kó wọn máa kọ́ yàn fún òun lọ́pàá òun kalẹ̀ ìjọ ya máa wọ́n yá máa ti dánilẹ́kọ̀ọ́ mi báyìí wọ́n ní kí kẹ́kẹ́ ṣe méjì ọkọ̀ tí tó kọ̀ yẹn kéwù ọ̀yà bọ́ wájú máa rí. lẹ́ẹ̀fẹ̀ rahimahullah ó ní sẹ́rí abdullahi ibn umar wọ́n sọ báyìí pé ìdá dákàlẹ̀ ìbẹ́yìdá ọ̀wáyé rẹ̀ lọ́mọ́sùkúl sẹ́ni kan yẹn ni pé ìzàdà kàlùkàlù bẹ́ẹ̀ ta ọba wọlé tí wọ́n gbé nulẹ̀ yẹn fáìlì yẹn kó àbí ìzàdà kàlùkàlù bẹ́ẹ̀ ta sẹ́ni kan bá wọlé tí wọ́n gbé fáìlì yẹn kó lè sàlámù àlẹ́yìnà ọ̀yà wígbóló yẹn pé àsàlámù àlẹ́yìnà àti gbogbo orúlé yìí tẹ́ máa ń lọ owó tẹ́ ẹ̀ kọ́ yẹn ti kọ́ lẹ̀ ni àwọn ọ̀gbọ́rù tó ti wọ bẹ̀ àwọn kẹ́kẹ́ táwọn ń lò bẹ̀ wọ́n lè jẹ́ mùsùlùmí wọ́n sì lè má jẹ́ mùsùlùmí ọmọ ìbí wọn kọ ọ̀dà alẹ́ díẹ̀. àwọn fúlọ́ àti bẹ̀ báyìí ọkàn bá bí àwọn ọmọ àjàlá ẹ dákun kí ló rí bọ́. ẹ kò lè kí àti ọba àwọn kan tí wọ́n ń lu bẹ̀yẹn ìwọ ọ̀kàn rí wọn ni. làbí à ń ta làmtàrà ọ̀rọ̀ àwọn ènìyàn ni. ọ yẹ kí ọmọ fisa wà bí kẹ́ni kí ni ẹ fi jábọ́. àbí bàbá káfẹ́ńtà nǹkan máa ń sàdédé jábọ́ láì nídìí. kí ló fẹ́ fà sátẹ́kù àwọn tó ń lo bẹ̀ ni wọ́n ń sábọ̀ tó sábọ̀ sí náà ní kíní fi ń rí bọ̀ ó lè jájá náà wọ́n ń sun ọmọ. wọ́n sá pàpà pé orí wa ó sì gbà bẹ̀ ní kó ti sí gbogbo ẹ̀ kò sáàyè nana mo bá tún padà wá gbà mí ọgbà ọgbà gbogbo rọtìrọtì ọgbà gbogbo àjálù kínní. afáwa ni tó bá wọ ilé tó ṣe wípé wọn ò gbénu lé téèyàn bá wọ bẹ̀. fàlẹ́ kò lè sálẹ̀ àwọn àlẹ́ yìí ná kọ́ وعلى عباد الله الصالحين àtàwọn ẹ̀rọ ọlọ́run ọba tí wọ́n dà wọ́n la fẹ́ bẹ́ẹ̀ kí yẹn wí ilé tó bá jẹ́lẹ̀ àkóso tí èèyàn gbé bẹ́ẹ̀ kí yẹn fi wà fi éfìdè láti wọlé àyà kí yẹn fi wà nínú sọ ọlọ́run kọ́ máa lọ kó sọ́wọ́ àwọn ilé nìkan ẹ̀dá kò kí lọ́ọ́ bẹ́ẹ̀ ni ìwà wá bí ìbá yìí. حديث ميتوني ولحدثني إسحاق حدثني إسحاق قال حدثني علي بن حسين قال حدثني أبي بن يزيد النحوي عن عكرمة بن عباس رضي الله عنه قال لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتصلوا في القرآن نعم عمان ما في بيت طب إسحاق حدث انا وحديثي وعن علي بن حسين ينا صفوا بني آه، حدثني ابي هريره قال قال يزيد النحوي لا تدع عكرمه لا تدع عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال يرى الله لا تدخلوا بيوتا لا تدخلوا بيوتا غير بيوتكم امي ولدت سلي حتى تستانسوا تابي بايوندا وتسلموا سلموا على اهلها تسلم سلام عليكم سواء النور 27 wọn lọ́lọ́wọ́ ọba àlejò aláwa ṣe àdáyẹsẹ̀ ẹ ọsẹ àdáyẹsẹ̀ nínú àyà yẹn ẹjẹ pé máa bá àyà yẹn lọ yẹ máa kalẹ̀ máa kalọ. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا. لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. Ọlọ́run ẹ máa wọlé kan yàtọ̀ sílé yín lẹ́yìn ìgbà yọ̀ǹda ẹ ti sálámọ̀ sáwọn tó wà lẹ́yìn. ذلكم خير لكم لعلكم تذكرون. Ìyẹn ló lórí fún yín sọ́ba ìpẹ́sìn rẹ̀ ti ọ̀rọ̀ lọ́wọ́. فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها. tẹ́ ẹ bá fẹ́ ní kẹ̀kẹ́ ńlẹ̀ ẹ má wọ ọbẹ̀ o ọ̀daràn ẹlẹ́ lómi o mo ní wọlé náà ní wọ́n padà bá mi ń gbọ́ ọba dé ìyẹn jẹ́ ní ẹ̀ ọ̀yà. fala tadkhuluha hatta yuqdan lakum. ẹ ẹ gbọ́dọ̀ wọ ọbẹ̀ tí wọ́n fi yọ̀ǹda fún yín. wa an qila lakum irji'u farji'u. ẹlòmíràn bá tún bẹ̀rẹ̀ bínú tí wọ́n bá ní ọyẹ padà lẹ́nu mọ́ni lẹ́nu ó lè jẹ́ títí ìgbà tí ó ti ti ń fẹ́yàwó rẹ̀ lọ́wọ́ lóde ọba ní padà wá wà ní émi ìyẹn náà fẹ́ di ṣé nítorí pé wọ́n fẹ́yàwó ṣáájú mi náà wà ní kíni èmi ní kí n padà wá wọ́n bá ní ẹ padà ẹ padà ni o. ìyẹn lọ́mọ fún yín. alámọ̀tẹ́lọ́lọ́run ní fáwọn tẹ̀sí. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة غير مسكونة فيها متاع لكم ẹ̀rí ayà yìí wá sàdáyà ẹ̀ kò sì wá sẹ́sẹ̀ lọ́rùn yẹn ẹni wọlé tó ti mọ́ ọ̀gbélé yẹn kìí ṣe lé tẹ̀gbé ẹrù yìí kàn bẹ́ẹ̀ àbí wò sí gbélé yẹn ẹni ẹrù inú lé ni mo tẹ́ fi hẹ́ ọlọ́run mọ́ àti mo tẹ́ fi ń pamọ́ sọ ọmọ ẹ̀mí àlewọ́bẹ̀ ṣùgbọ́n táàbà wà wọ́bẹ̀ àákàtún lo asáwò àbúlá ìbùn ọ̀nà òun àtìkẹ́sẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní pé asalaamu alayna wa ala ibadillahi salihin ìyóò kínyẹn fi wà lábẹ́ sọ ọlọ́run ọba ọlọ́run lèyẹn ti béèrè tó rájọ àní tàbí lè wò ó àdúrà ní ìbẹ́ lọ́hùn ni o ẹ má jẹ́ àfojú rí náà rẹ o èmi ni wàá wí máa wí o àdúrà ní o wọ́n fẹ́ wọlé ọ̀sálàmà àwọn amíkì wọ́n fẹ́ dìde ọ̀sálàmà ọ̀sẹ̀ débẹ̀ ọ̀sálàmà ẹ̀ ọba tí gbogbo ilé yẹn ṣáájú ẹ̀rí wọ́n ní dábàá wo hadith a máa rí fọlọ́wọn bá ń sè tọ́tọ́ náà fáwọn onígbà ibi wọn gbọdọ̀ wọlé dé èsèlè wọn tí wọn gbé bẹ́ẹ̀ ẹ̀yà fi kí wọ́n gbà yọ̀ǹda torí lọ wọlé yẹn àwọn oríṣi ìbàjẹ́ lọ́wọ́ àbẹ nínú ìbàjẹ́ tó wà ń bẹ wọn ni gbójú yẹn lè lọ́wọ́ òwò ẹni ní bẹ́ẹ̀ nulẹ̀ lójijì tọ́ba lọ já wọlé ìyẹn dẹ̀ sì ní tọ́ba lọ wo orúfẹ́ nǹkan bẹ́ẹ̀ á dọ́rọ́ ìbàlẹ̀ o bọ́yá ìyàwó ẹ̀ lọ lọ rí tó túra alẹ̀ lójijì o lè máa lé kí lẹ́yìn ìgbà yẹn tọ́rọ ẹ̀yìn oṣù ká o àbọ̀ sí gẹ̀ẹ́sì ó sì lè dá àtúntùmọ́lẹ̀ kéèyàn káfí sí yẹn pẹ̀lú láburú àbí ọlọ́wọ́lé yẹn lójijì wọ́n lè káfí sí ọkọ́ lè ní ẹ́ tí wọn bá kẹfì sí ọgbọdọ kan ní aṣẹ́wó ni ẹ ìgbè tí ìyàwó mi lọ wà lè kí ọwọ́ àwọn ọbẹ lójijì ọwọ́ ọdún lé mi lójijì wọn lè pè yẹn lólè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà àwọn ọ̀sẹ̀ laburú tó wà níbẹ̀ pé kéèyàn dá wọlé yẹn ha bákan náà ọtún sẹ̀tọ̀ fẹ́ni tó nílé òun lọ kọ́lé tòótọ́ kọ́ wá lọ wọlé fẹ́ni tó ti rẹ́ǹtì lé lọ́wọ́ rẹ̀ láńlọ́ọ̀dù mi ìyàtọ̀ gidi bẹ́ẹ̀ mo fẹ́ wò bó ṣe lo yàrá yìí ni ṣe bó ti háyà rẹ̀ إلا بإذنه قالوا السلام عليكم الله تسكت تكون لي ẹbá ní sọ fáwọn ará ilé yín kí wọn jáde àfẹ mójútó nínú owó kẹsẹ san fún wa ni àwọn kálukà àbíbá sí a tún mi mọ kọ́ gbogbo bíbà ẹ ojú wa ti rẹ́ǹtì ọ̀rẹ́ dì. nígbà wọn ti yẹn bákan náà tábà tó wò á sì máa rí pé kò ṣẹ̀ṣẹ̀ láti wọlé ní wọn ò gbé láyé ìṣẹ̀gbà yọ̀ǹda láti ọ̀sẹ̀ nìkan ti ń gbé bẹ̀rẹ̀ rárá tẹ́lẹ̀ ẹ̀rí táàtọ̀ bá gbà yọ̀ǹda. wọ́n ní arínú àwọn olùmọ̀ àwọn afọ́nidàsí ẹ̀ wọ́n ní ohun tí áyà yẹn sọ òun náà ní bí àwọn búkà àwọn búkà bàbá àwọn ilé ní wọ́n kẹ́kọ̀ọ́ sójú ọ̀nà káàkiri tí ọ̀sẹ̀ ni ti ń gbé bẹ̀. wọ́n láwọn mí ni wọ́n máa ń gbẹ́rù sí ẹni mọ àwọn tí wọ́n máa ń lọ já gbàdó bì náà àbí wọ́n máa ń lọ jẹ́ wà ní àbẹ̀rẹ̀ rẹ àwọn ilé ní àwọn ilé ní wọ́n máa ń lọ kó oṣù àbí ilé tí wọ́n ń kọ́ sẹ̀sì lóde olóde mẹ́ẹ̀ ẹ̀dígẹ́ nírú àwọn ilé bẹ́ẹ̀ ìgbéyìí tó ń ṣe jù òun ni kí àyà yẹn gbé tán láyà rẹ̀ gbogbo ilé tó yàn bá ti gbé lóko sínú ká má mọ ọpa lórí gẹ́gẹ́ ẹlmọ́hìm sẹ́lù sáwà ń bẹ̀ á wọ rúurú ilé yẹn láì ní sẹ́gbà yọ̀ǹda ẹ̀rí nítorí pé gbígbà yọ̀ǹda yẹn wọ́n ṣe lófin kéèyàn tó wọlé nígbà tá a bá rí èèyàn bẹ́ẹ̀ nígbà tí o ti sí èèyàn bẹ́ẹ̀ ìgbà yọ̀ǹda yẹn sọ́mà jọ bí ẹni kọ́fẹ́ sí èèyàn bí ẹ bá gbé sọ fóun gbà yọ̀ǹda ọ̀sẹ̀ ti kẹ̀kẹ́ mẹ́wàá sọ pé tí ń wọlé àwọn yòówù pé ẹ̀dá fún tí ò sá sí pọ́blẹ́mù dà tó bákan náà nínú àyà yẹn nínú sọ́tún náà ọlọ́run nílé dínkùmù lẹ́dínà هنا صفوة قال حدثنا يحيى بن اليمان قال عبد الشيبان لقد الليث لقد النافع لقد عبد الله بن عمر wọn ní àyà ta kàyẹn pé aláwọn ẹrú yìí káwọn náà gbà yọ̀ǹda wọn ní ìyá lórí ìjà àdìgún náà nísà wọn ní tọkùnrin lọ́jẹ́ kòkó obìnrin ṣùgbọ́n adéfì yẹn dọ̀rín ìdìgá adéfì tọ́ lẹ́nu. ẹ̀rí pàtó òní bọ́lá wọn bá sùhánù ọ̀tá lápá àwọn onígbàgbọ́ olódodo láṣẹ pé ké wọ́n yọ̀ǹda fún àwọn ẹrú wọn wọ́n fẹ́ gba yọ̀ǹda kí wọ́n gba yọ̀ǹda wọn kó tó di pé wọ́n wọlé sí wọn ní àwọn àsìkò mẹ́ta sáwí yẹn ẹ̀rí ọlọ́wọ́n bá ti sọ ní pàtàkì ibi àsìkò táwọn yẹn máa ń wà ní òhò ni ẹni pé àkókò ìgbà tí wọ́n sùn lóru lẹ́yìn ìṣà àsìkò òhò ni lẹ́yìn ìgbà kan jí kí wọ́n tó lọ sí sọ̀lá kò sóbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà èèyàn ní tì máa sọ sára ẹ̀rí ìkẹta òun náà ní àsìkò téèyàn máa ń sunrun ọ̀sán àsìkò kàìlólà oríyàn lè sùn nígbà yẹn àìrí pẹ̀lú aṣọ tó lè péyàn dídé kí ni èèyàn ní múra tányányá. bákan náà ọ̀rọ̀ ọlọ́run ọba sàánù ọ̀tá alátọ́lọ́ sọ wípé àyídá abálágọ́ akọ̀fà lómi ń kó mọ́ ìfọlọ́ ṣẹ́tọ́ bá ti wá ti di bí àwọn ọmọ kéèké àwọn náà ti bàlágà débi pé wọ́n ń lálà omi حدثنا يا مطر بنا لا ان شاء الله حدثنا مطر بن صلي قال حدثني الوكيل بن هارون هشام عبد السواري عن يحيى بن ابي كثير عن نافع عن ابن عمر انه كان اذا بلغ بعض ولده الحجمه عزله ولم يدخل عليه الا ẹ̀rí káwọn ẹ̀ máa lọ sọ́nà yìí ò ní sọ pé bọ́mọ mi náà ní bí ó ti jáde náà ní kọ́ máa wá wò á kọ́ máa wá wò bò àṣà àyá ni máa ń sọ bí àṣà àṣà bàbá òun ẹgbẹ́ mọ wẹ̀ ẹ jẹ́ wọ́n jókòó kí n máa para lójú wọn bí kí ni sọ́dọ̀ ń kó wọn káàkiri. ẹ bọ́ wọn fún mi ọ. wọ́n ní mọ́tò bọ́lá lufadil hadasana wọ́n ní hadasana yazid bin harun yẹn náà sọ́kọ́ látọ̀dọ̀ hisham adosowai látọ̀dọ̀ yahya unami kathir látọ̀dọ̀ nafi ẹ ọ̀tún mọ́tò jọmọ gé dáadáa ọ̀dìgbọ́ látọ̀dọ̀ nafi alódùkù dáadáa kọ́ látọ̀dọ̀ abdullahi bin umar wọ́n ní abdullahi bin umar tọ́jà àbáwò tọ́ba ti pé apá kan àwọn ọmọ rẹ ní bàlágà báyìí yóò yóò ìyẹn ni pé yóò yà ní fún wọn ni pé hmm, ẹ̀mí ìdí tó ti bí i mọ́ ọ̀rọ̀ tí ó wọlé sí i àti tọ́ba yọ̀ǹda lórí ẹjọ́ àná ọmọ àdó má wí gbólóhùn pé báwọn bí wọ́n ti jáde náà ṣé wọ́n rí bí wọ́n bá rí. ṣé wàá pé kọ́ndíṣàn bá dé nígbà tó bá ya lólẹ̀ bóyá wọ́n fẹ́ kú àbọ̀rẹ́ ọ̀ àbẹ́ ẹ̀kọ́ o ti darúgbó kù jọ tó ti ń sìn ọ darúgbó kù jọ o tó wà lọ́wọ́ tààrà àlà wà àlà á fàyè béèrè lẹ̀ àlà wà sọlọ́lọ́ wà sọlọ́m wà sọlọ́m. wọ́n lè rẹ̀ ṣe ká gbọ́ wọ́n sí fífẹ́ bí láì wá yẹn o torí ìnáwó tó wà wájú wa náà. Láàkú mẹ́ta ẹ̀ lábàá wáta, nígbà ọkùnrin láta mẹ́ta, àbáta tàwọn obìnrin náà ló kó pẹ̀lú pé lóṣè mẹ́ta pàtó. Àbáta sọ pé káwọn olóògùn sáré pé lọ́dọ̀ ìṣẹ́ òkú mẹ́ta. Àìmọ̀lẹ́ yẹn kú kọ́sà ti jẹ́ sáfù mẹ́ta. Ìgbà wọn ti pè mẹ́ta ọkùnrin ẹ̀fọ́ gbogbo ẹ̀ lè jẹ́ mẹ́ta. Sọmọ tó súnmọ́ jù yẹn, ká má tẹ̀ sára wa láàbù. Tọ́lọ́ wá bẹ́ẹ̀ lọ, ọ̀dẹ̀ àwọn ní àìmáà nígbà tá a bá lè kọ yẹ sáfù tá a tó nígbà tá a fẹ́ lè kọ láti sọ fún un náà. alẹ́ kí sábà lọ́wọ́ sáfù. náà táwọn àti tí ó fi ṣe bá ṣe ìgbà ìgbà àti tí ó ṣe òun náà la mo sọ pé ọ̀dà ni mo sọ pé tí kọ̀ǹtíṣàn bá dé báyìí àwọn èèyàn máa ṣe mo ti rí ni bóyá ọ̀kadà lọ fa ìlè báàbò tó tóbi yẹn káàdì wọn kàn máa ṣe mo ti rí tí wọn náà rí níwájú ọ̀dọ̀ wa gẹ́gẹ́ lọ́tẹ̀lẹ̀ ọ̀rọ̀ bó ti rí bẹ́ẹ̀ yẹn èyí tó da jù náà ní kéèyàn wọ́n dé rẹ̀ yẹn èyí tó wá láti dìka délẹ̀ kéèyàn ṣe wàá gbé bòrí lè kọ́ wá gbé jìlè bá bòrí tó bá tó wọ ní kọ́ọ̀bù ó tó wọ gílọ́ọ̀bù náà ó tó wọ sọ́ọ̀sì láti ìlò ọkùnmọ̀ àlùmọ́sọ̀lá ẹ̀ náà wọ́n lánàá lọ́dọ̀ àwọn obìnrin náà. wọ́n gbogbo àwa tá à ń fẹ́yàwó lẹ́ẹ̀zọ́ ń fẹ́yàwó sílé tí wọ́n ní lọ́lẹ́ sí àpótílẹ̀ ń ṣe fóbìnrin. pápá jùlọ obìnrin tó lè fìjà ẹ jẹ́ ká lọ bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala ìwà bàjẹ́ gbáà wọ́n ní káwọn lè máa lọ sí ìgbọ̀nsẹ̀ nílé ìgbà tó lè pé ń complete out ni. àwọn á lọ sí ìgbọ̀nsẹ̀ ń bẹ̀ káwọn fi ṣe gàgà wà láì èyàn lè kó gba pẹlẹ àdìlẹ ìgbé gbogbo èèyàn ló sì lè wùdó sí lónìí. bí èmi kọ́ lé tí mo sọ pé mo fẹ́ fi mo fẹ́ máa gbé bẹ́ẹ̀ ìwọ àná ọ̀sẹ̀ kọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ àwọn ọkùnrin mo fẹ́ fẹ́yàwó wọn lẹni ní ọba ní ọba ní ọba lè ṣe bàbá ọmọ ọmọ rẹ̀ ń fẹ́ palákàrà nínú nǹkan gbọ́dọ̀ mú tó gbọ́dọ̀ mú tútó bàbá òun ní pé ilé tóbìnrin máa gbé ara wíwá ilé fóbìnrin òun ni kó wá bí tó ti máa ti gbọ̀sẹ̀ tí ó máa wẹ̀ kò bá a mú rárá kò dá díẹ̀ rárá kò dá díẹ̀ rárá àti tí pápá bá wà sírò ìtọ́sẹ̀lẹ̀ lójú ayé àtẹ́bí sọlọ́lọ́ àdùsọ́lá bẹ́ẹ̀ kò sínú gbogbo ibi tọ́lọ̀ kó sì gbọ̀nsẹ̀ ní kò sí ọ wàhálẹ́ ibi tí ọkọ̀ ọmọ rẹ̀ kọ́rẹ́ sì gbà tí ibi ń gbélé àdáwò kẹgbà kan láì wọ́n lọ ìpìlẹ̀ nígbà tí ti gbalẹ̀ náà wí wọ́lá ìwọ́ fún mi lé yẹn pẹ̀lú pé màá lo lọ́lẹ́sì mo bì bà wọ́n ṣe jẹ́ lónìí àwọn tó yẹ lókun kan mọ lò bẹ wọn ò níbi tó máa lọ lọ sí ìgbọ̀nsẹ̀ abẹ́ ọ̀gẹ̀dẹ̀ ni àmà níbi tó bá ti bẹ̀rẹ̀ báyìí ọkọ̀ mi náà ká sọ́ọ́rì àlàjì o. bẹ́ẹ̀ ni a ara ọmọ ọlọ́ọ̀fẹ́ ọlọ́run náà fà kọ́ lé fún mi. àtàkẹ́ wò lélẹ́yìn oníbẹ̀ kò sí dáadáa olóògbé kan èèyàn náà ti lè jáde nígbà tí báyìí kó o sì sin àwọn sọ́ọ̀nì tàbí ìmì náà iná àìsàn. ẹ wọn bó bìnrin owó oṣù ẹ nílò ìjìnlẹ̀ lókè tàtàkù lẹni ó sì lè má tàkì kẹ kó má sọ yẹn kó fi bọ́ nígbà ìṣòwò tó bá wò wá wò lónìí. ìgbé ìmọ̀ nígbà mi ń tó bá wò má wò. lọ́sẹ̀ ògbélé ìkásá kéèsì ẹ̀ dáadáa fún o tí ó nílé gbọ̀ngàn àtìléwẹ̀. pé ó yé ní irun a kò gbọ́dọ̀ lù wọ́n tí wọ́n bá sì pọ́dún mẹ́wàá nítorí pé òun pàtàkì gbogbo ohun yóò ní ẹ lè sìn mọ́ ṣùgbọ́n àwọn obìnrin wọ̀ ọ̀gbọ́n náà àwọn lè má pọ̀jù méjì gan ló ti máa ra kòkókò sínú báyìí mu ẹ ọ fún wọn fẹ́ wọn dáhùn yẹn ṣẹlẹ̀ nígbà mọ́ ìwà ní kúkú àfẹ́yìn gbà kan ọkùnrin kẹfẹ́rí kan lórí kọ̀ọ̀kan lẹ́ta yé ẹ dákun sílẹ̀ abẹ́fi lẹ́ta yé eléyìí ṣe wò yìí sí lẹ́ta yé ni wọ́n kà ọ̀dọ́ nǹkan lẹ́ta yé àfi lẹ́ta dí lẹ́ta dí lẹ́ta dí tó ń wí ni ok ṣe náà ni wọ́n kà wàláhì ìbùdílà ni wọ́n fẹ́ lu ọmọ mi pa sórí rẹ̀ èèyàn gbọ́dọ̀ lu ọmọ bó ti wà nù fún ẹ̀sìn nìyẹn tí ó fi bọ́dún mẹ́wàá àkẹ́gbọ́rọ̀ sẹ́sìn lẹ́nu ni làbí ń ṣe yìí dá ń ṣe yẹn. sọ ọ̀rẹ́ ìbẹ̀rù náà dẹ̀ ni ẹgbẹ́rún táwọn yorùbá wí wọ́n ní wọ́n máa ń fi ìwé fi ṣó yẹn níjọ́ tí yẹn bá ti fi lu yẹn kò níjọ́ lójúmọ́. mo máa ń tọ̀tẹ̀ yẹn fún alọ́pọ̀lọpọ̀ wá àwọn ọdún ó ti débi tó fẹ́ gba sí yọ lọ mẹ́gba yóò fi lu ọmọ yẹn ti ti mọ bẹ̀ fọmọ ti da mi lójọ kẹ́ni yẹn òun lẹ débi yóò wọ́n lọ mẹ́gba òun gẹ́ lọ́lọ́ ní ẹgba ó ti mẹ́gba ọmú lé ìyá rẹ̀ lọ ìyá ò tẹ̀sí ẹ̀mọ́ kó ti da mi lu. ìgbà wa mẹ́gba lé lọ́wọ́ ìyá yẹn wà fún kékeré tó tó áfóhùn lẹ́gba yóò wà mẹ́wọ́ pé omi ni òun máa ń lòun náà ní tẹ́lẹ̀ lẹ́rìí ọ̀nà òun bá káwọ́ lórí gbà tòun tó wà ní oorun àdéhùn àtúnlẹ̀ ìfúnni ọmọ òrìyàn ní ilé wọn lè kó tòun tán àyètò yàrá ọrú àtúnlẹ̀ ìbẹ́yì fa iná owó adébùlẹ̀mù ẹ̀sùn pàṣẹkọ́ níbi táwọn ará ilé òtì máa rìn yẹn ló jẹ́ kọ́ fún wọn tọ́mọ kó lè lu yahoo ẹ̀ wọ́n tún pàṣẹkọ́ pé fún àtúnlẹ̀ ẹ̀fẹ́ fẹ́ lẹ́gbàá mi lọ́dọ̀ ẹ̀wọ̀ ẹgbàá mi ìwọ ìbí ìka ìyá parẹ ó lè lẹgba ọ ọbọ tí ó ń bì bẹ́ẹ̀ lè àbí láyé ọmọ rẹ náà tó bí ibi tí wọn ti máa rí fa ìnáwó adamu ńláwó ìwọ́n máa ń bì ní ìjọba bá ti di gbàgbàgbà báyìí kò ti jọ lójúmọ́ kódà wọ́n bá dé ìyàwó tẹ́lẹ̀ yẹn máa ń dín kù àbẹ́gbà nìyẹn máa yọ sí mo jẹ́ sọ náà ní bí wọ́n yẹ kẹ́ sọ fún pé yọ̀ ọ̀dẹ̀gbà lónìí kálukú ti múra tẹ̀tẹ̀ bá lo bẹ́ẹ̀dì kí ni oṣù ni bẹ́ẹ̀ kẹlẹ́ ṣe kí lè ṣe kọ́ ọmọlọ́mọ kan pa ẹni ẹlẹ́ni míì torí lulu gba abẹ́ lọ́mọ tẹ́lẹ̀ kì í ṣe pé ká dàpà sí ra ká sí léṣe kódà táwọn alùlẹ̀ gba ọgbọ́dọ̀ pé ọgbọ́dọ̀ pé tẹ́ẹ̀nì tọ́ba ti kọ́ ọmọ ọdún mẹ́wàá káàbà lù máa lù lórí kẹta á lù á wá sinmi dáadáa tọ́ba fi hàn tún fún níkan sí wà á kàdà tí ó fi pé iye tá a fẹ́ lù lọ́yà mẹ́fà ọgbọ́dọ̀ pé tẹ́ẹ̀nì nígbà tí èdè kò ṣé bóyá ṣé tí wọ́n máa wọ̀ ṣé o ní ibi tí wọ́n ń gbé lára tó bá mú ní ìṣe ìṣe mú wọ̀ tó lè jẹ́ ìṣe ìgbọ́jẹ́ fún wọn wọ̀ aṣọ kó lè ní alápá kékeré ẹlò pàṣọ pé jìkà ní ọ̀sà ti bẹ̀rẹ̀ òun ní ọwọ́ àdílẹ̀ ṣùgbọ́n ìdílé rẹ̀ lágbára bíi jìlìbá orí jìlìbá bò ó fún sínú ni níbi bí òde ìyọ̀nẹ̀ ti ní lásán ẹ̀fẹ̀ ti bẹ́ẹ̀ bí kọ̀ǹfíṣàn ṣẹlẹ̀ báyìí kò sí ohun tẹ́lẹ̀ pé dérò yẹn ju bí ìjàlàdé àti wọn máa ń wọ̀nyẹn lọ. dáadáa wàá gbé jìlìbáàbù yẹn kò ní jẹ́ dẹ́rẹ́ wọn yẹn ṣùgbọ́n yẹn lẹ̀ mọ́ra kò ní kí tó jìlìbáàbù. ọ̀rọ̀ bó ti rẹ̀ náà tó tó mọ̀ ní.